Ah, ṣe dáadáa ṣe ah, <laughs> ah, eh? what an insult what an insult kí ló bá mi sọ èmi rùn èmi rùn abẹ́ abẹ́. ẹ eh, ẹ eh, insult kọ ìwọ ni bó ṣe sọ̀rọ̀ yẹn ṣe ló bù sí i. kí ló kí ló dé ọ̀rẹ́ mi ńgbà tá a bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá ń sọ wípé ọmọ mi ń rùn tó bá ti rí pé ò lè ṣe é fún mi jọ̀ọ́ nítorí ọlọ́run má pe ohun tí ò ń ṣe tọmọ mi má pe mọ́ ọlọ́run ní jẹ́ kí irọ́ ọmọ tó ń rùn o láyé mi mi ò ní rírú ẹ̀ kí ló dé tó bá ń ṣe báyìí ò yí yí padà rárá tó bá tẹ́wọ̀n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí àfi kó bá má ta mọ́ má ta mọ̀. kọ́kọ́ bẹ̀rẹ̀ jáde síta kémi àtẹ́rẹ́ ayé sọ nǹkan tó bá wa tí yóò bá wa lè jẹ́ kọ́mọ̀ nìkan jáde síta ẹ kúkú jọ jáde síta tó bá dìgbà mí kó padà wá káwá sọ nǹkan tá a fẹ́ sọ. má mi jà lọ. ẹ mami ẹ já lọ. Oh, oh, ìwọ ẹjọ máa jáde ni. mami ẹ já lọ àbí kí ni gbogbo eléjọ ẹ̀yin náà lè fojú ẹ̀hàn rí dáadáa ẹjọ já lọ jọ. wo mo gbà fún ẹhun tó ṣe ó ti yé mi ó ti yé mi o ṣùgbọ́n jẹ́ n sọ fún ẹ èní la rí kò sẹ́dà tó mọ̀ la àmọ́ ńgbà tó wà lọ́wọ́ èmi èmi ò fojú ẹ̀ ríra dáradára báyìí tó bá ti mọ̀ pọ̀ ní fún mi lówó wàá lóò lè rówó yẹn yá mi wàá yẹ̀yẹ́ ọmọ tèmi ọmọ ẹ̀ náà yẹ̀yẹ́ ọmọ mi àbí bẹ́ẹ̀ kọ́ o ṣé mo dúpẹ́ kò burú o mú ìpọ̀ jù bómi bómi àpọ́sí ibà wọ kó mo bẹ ṣe máa wáyé fresh náà tẹ́ bá fún gbogbo onú lẹ́yìn tí o gbà ọ̀run yìí ti pọ̀ jù kí wọ́n bẹ ṣe máa ṣe wọ́n fún kíákíá. Ah! wọ́n lè wá ju òkú ẹran síbi ìnà kí ló ń gbà. ẹ òkú ẹran kọ ẹ tó wù ní kó lè dùn kó ni ó ṣe máa rùn báyìí. ìyálà ìyá ẹ ló máa rùn. ó ti tó ti tó. màámi ẹ̀yin lè fàájàre ẹ̀yin lè fàájàre mo sọ téèyàn bá lè ṣe nǹkan lóhùn òlìṣe èèyàn ò ní dẹ́ ṣe nǹkan fún yàn kó máa fi condition sí nítorí pé kò lówó tẹ ní kó fún mi ń sè títí pé oorun oorun ẹ jáde kíni ah, kíni. èmi ò tiẹ̀ kúkú gbóòórùn débi tí màá mọ̀ bóyá òórùn àbóòórùn lóòótọ́. irú òórùn burúkú wo lọ́rùn láti gbé báyìí. Ah, ah. ọlọ́run ò ní ṣàánú ẹ̀ ó ṣí èrè. pẹ̀lú mi ọmọbìnrin tó ń lọ yẹn náà tún sọ pé òórùn. àbóòórùn lóòótọ́ ni nítorí òun ò pé mi ò gbóòórùn. ìyálà ìyá wọn ló máa rùn màmí àwọn ẹbí wọn ló máa rùn bí tí wọ́n wà. àmín àmín àmì o. Ah, ó lágbára o kọ́ lọ ṣàánú wa ni o ìmọ̀ta ò ní ṣe lórí èyí lágbára. àmì o lágbára ọ̀dọ́ o. mọ́mí ẹ kú ọjọ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ ah, ah, àwọn ọmọ ń kọ́ mo ti rí yín pa kí ló dé. ẹ gbóòórùn ni. èmi ò ń gbóòórùn. báwo lọmọkùnrin ṣe jẹ́ sí i ọmọ mi ni. ọmọ yín ni. bẹ́ẹ̀ni. yéé oorun o oorun oorun gan-an ẹ wò iṣẹ́ wà lọ́wọ́ yín láti ṣe o ẹ dẹ̀ lẹ́ẹ̀gbọ́rùn ah eléyìí ò dáa ẹ mójútó o ẹ mójútó ṣẹ gbọ́ ẹ má dákẹ́ o. wọ́n á mójútó yín ẹ wò wọn á mójútó yín mi ò mọ èjì bó ṣe lè wù kẹrí wọn á mójútó yín Ọlọ́run gbọ́ ẹ wò pẹ̀lú mi. ó lọ náà tó bá tó bá dé ní mò ń rú ibọlẹ tí mo rí. ó wá jẹ èèyàn mélòó tó ti sọ wípé òun ò báyìí wọn ti pọ̀ ní. ó jẹ jọ pàpà èmi ò gbọ́ òun tó kọ̀ ọ̀nà ọlọ́run àjẹ mi sí mi ò gbọ́ òun. ẹ jọ bàbá ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi èmi ò rírú eléyìí láyé mi kódà mi ò gbọ́ sétí mi rí pé èèyàn òdìndín èèyàn ń láì ṣe ẹran ẹ ẹ jọ ẹ ẹ ṣàánú mi bàbá mi. sẹ́yìn sì ń gbóòórùn. èmi ò gbóòórùn ní ah, nǹkan tó kù mí kú nìyẹn mi ò gbóòórùn kankan mi gbóòórùn. ìburanú bébò ló bá fojú kàdí àrùn hàn ń bọ̀. ọjọ́ jẹ́ ọjọ́ tá a bá mo bá kúnjẹ mi ò rí kékeré àwọn mo bá kàlà mi ò rí kékeré àwọn ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ rí tí ẹ bá jẹ́ pé ẹ tètè mẹ́sẹ̀ síta ni wàhálà yóò bá pọ̀ ẹ rí ìwẹ̀ ẹgbàá pínísìn rẹ̀ láti gbà wọ́n ti gbé e jáde nínú ẹ̀jẹ̀ báyìí ìwẹ̀ òun ló ti ní kọ́nù kọ́họ́nù. ẹ jọ kí lọ́nà àbáyọ bàbá. ọ̀nà àbáyọ ń bẹ ọ̀nà àbáyọ tí ń bẹ rèé o ìyá á gbé ọmọ wọn síta lọ́sàn-án gangan láàwẹ̀ ìwẹ̀ tán wẹ̀ fúngbà náà lọ́hùn tó ní kọ́nu kọ́hónú náà látún wẹ̀. àgbèsíta lọ́sàn-án gangan àwẹ̀ fún ẹ jọ bàbá ọmọ tí mo máa ń wí yìí ó máa ń ṣe ọmọ kékeré géńdé ọmọkùnrin mà ní ọmọ tí mò ń sọ yìí ọmọ tó ti níyàwó ńlé ó ti níyàwó ńlé ah, ah. èmi gangan ah, tí mo bí gan ó níwọ̀n bí tí mo lè àwa gbé síta níhòòhò ká máa wẹ̀ fún ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ́nà àbáyọ mi ní bàbá ẹ jọ̀ọ́. Ah. inú kí géńdé ọlọ́run kó máa rùn káàkiri tàbí kẹ́ ẹ gbé géńdé ọlọ́run síta kẹ́ ẹ wẹ̀ fún ìkànlẹ̀ mú o. ó ti parí kí ló tún kù. ti ń sú mi o. Ah! nígbà tí wọ́n ti sọ fún wa wípé ọ̀nà kan iná lọ́nà àbáyọ wá fi kó dẹ̀wẹ̀ lọ́sàn-án gangan ẹ ṣe bí wàá dẹ̀ ṣe fáǹfààní ara tiẹ̀ náà kúkú ni kò yé rùn kiri mọ́. àwọn ọmọ ló dúró tó ń gba àwọn ọmọ ló ti dúró ẹ wò wọ́n ti fi bọ́ọ̀lù tó ń gbálẹ̀ wọ́n ti dúró. bóyá kẹ́ni káwọn ọmọ yẹn kúrò ń bẹ̀ kàn máa lọ́nà ẹ bá wọn sọ̀rọ̀ kán kúrò ń bẹ̀. fi wọn lẹ wo màá fara mi díẹ̀ màá fi díẹ̀. tẹ bá fara yín dí mi mọ́ fáwọn ọmọ àwọn eléyìí tó dúró yìí nǹkan tíwọ náà bá ti bẹ̀rẹ̀ wẹ̀ ń sí àwọn gan máa gbójú kúrò ni yá yá yá yá. ọmọ bọ́ síngilẹ̀tì. ẹ jẹ́ bọ̀ ẹ wo ẹ jẹ́ ní tí mo fẹ́ wò ẹ jẹ́ bọ̀. mo ọmọ ìgbà wo ẹ ẹ jẹ́ ẹ jẹ́ ní tí mo fẹ́ wò. ó gbé lọ ah! ó gbé lọ. kí ló fẹ́ wò. ó gbé lọ ah, ẹ̀yin gan mọ̀ tó gbé lọ. Ah! Oh, oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ládùúgbò yìí o oh, géńdé ọlọ́run wẹ̀líta gbangba lọ́sàn-án gan àfi bíi pé ìrìlú ẹ̀rí àràkéńké. pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀. aláburúkú kan ni mo lá. àlá kí ni àdúrà mi ni pé kí aláì má ṣẹlẹ̀ mi lórí o. ní orúkọ jésù àlákàlà ò ní ṣẹlẹ̀ wa lórí ní orúkọ jésù kí ló ṣẹlẹ̀ gangan. a ní màámi wọ́n fẹ́ bọ́ mi sí òwò lọ́sàn-án gangan wípé kí àwọn wẹ̀ fún mi kódà mo ṣe ń sá fún wọn ṣe ni wọ́n fagídí lé mi mú pé àwọn gbọ́dọ̀ rí mi mú ni pé kí n lè wẹ̀ ní hò ah. ọlọ́run. wọ́n fẹ́ wẹ̀ fún lọ́sàn gangan ní hò. ọlọ́run ṣé wọn ò ṣe ṣá. àwọn àpadà wẹ àpadà wẹ mo sá fún wọn. olúwa ṣeun dúpẹ́ àmọ́ kí ni wọ́n sọ fún ẹ pé o ṣẹlẹ̀ táwọn fi fẹ́ wẹ̀ fún ẹ ní hòhò níta gbangba. wọ́n ní mo rún ìdí nìyẹn tó fẹ́ wẹ̀ fún mi. rún ní orúkọ jésù ò ní rún ò ní rún wọ́kọ́ mi àdúrà ni o àdúrà ni kò jẹ́ ká gbà pé gbogbo oògùn àlákàlà lórí wa kó má ṣe mo dẹ̀ nígbàgbọ́ ní orúkọ jésù àlàkàlà oníṣẹ́ lórí wa ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ní orúkọ jésù olúwa ló wà lágbára gbogbo ogun àlákàlà ní orúkọ jésù ló bá wa ṣẹ gbogbo ogun àlákàlà ní orúkọ jésù ló bá wa ṣẹ àlá tí a tó máa fẹ́ wọ́n lójú ayé ní orúkọ jésù máa kà irú àláwọ̀ rẹ̀ nìyẹn mo lálàá wípé wọ́n ní kó wẹ̀ níta gbangba ládùúgbò bó ṣe tó yìí láìsọ ọmọdé ọmọ kékeré gan tí ò bá wọ páyìn tó bá dé ìta gbangba á máa fọ́ dín nǹkan ìmúni náà àtúnwá tó wá sọ pé ó tún ń rùn lójú oorun ìtú lamọ̀ tó ń rùn ìtú gan tó ń rùn gan wọ́n máa ń lé jìnnà sígbó ni ìpèdépò ọmọ ènìyàn ó dẹ̀ máa dáa ká lu àwẹ̀ àti àdúrà lé àlá tó láì lórí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. you see kò ti rí reason tó fi ń pè mí tí mi ò fi gbé kọ́lẹ̀ báyìí sí. gbọ́ ẹ̀ ó sú mi o. àní tó dẹ̀ ṣẹlẹ̀ ìkẹ́dẹ̀ rẹ̀ kì í ṣe nǹkan tí wọ́n lè máa ro káàkiri máa rojọ́ fún yàn káàkiri ni mo ṣe ni pé ta ni mo tiẹ̀ lè sọ̀rọ̀ kan mi fún gbogbo táìmù tó ń pè mí tí mi ò dẹ lóhùn yẹn ohun tó wà lẹ́nu mi nìyẹn àwọn èèyàn máa sọ di nǹkan míì ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ níbẹ̀ nípa èèyàn ti ní ìṣòro tó lúwẹ̀ o tí tiẹ̀ tí ìwọ máa yíyàn ló máa bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ káàkiri. ó mọ̀ nǹkan tí màá sọ fún ẹ mo fẹ́ kó o jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ́ kan mo mọ̀ pé ọlọ́run bá gbogbo ó tiẹ̀ ti gbogbo náà. àmín o and then báwo à ń ṣe báyìí. Ah, iṣẹ́ mi wà ń bẹ̀ à ń jáde nílé à ń padà wọlé náà ni. owó dẹ̀ ń jáde. ọ̀ọ́ ah, adúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run wọ́n ṣàlóní kí n ní sùúrù. <laughs> máa rí mo ti ní ẹ̀nà plan fún ẹ in fact bí ṣe ń lọ yìí tí bá ti ń dé tí bá ti ń gbélé ẹ lọ́wọ́ ìwọ kan máa gbé fún wọn kọ́ máa dá padà fún ẹ. Hmm? tí bá ti ń gbé fún ẹ ìwọ náà dẹ̀ gbé fún wọn wọ́n á dẹ̀ máa kó fún wọn náà padà wọ́n máa gbé bọ̀ ọ́n lé. màá máa gbé fún wọn wọn máa kó fún mi tí bá ti ń gbé fún ẹ ìwọ náà dẹ̀ gbé fún ọ lódìdí ó sàmọ mọ́tò tírélà ẹ wọn dẹ̀ kó ọjà yẹn sínú mọ́tò yẹn wọn dẹ̀ máa gbé tẹ̀lé ẹbọ wálé máa gbé fún ọ wọn á fi tírélà lóòdù ẹrù tẹ̀lé mi lọlé. ọ̀rẹ́ ibi ni wọ́n sọ wọ́n ní ọjọ́ téèyàn bá fojú kan bí ibi máa ń wọlé lọ́jọ́ yẹn ah, ó lè jẹ́ kí n bẹ̀rẹ̀ látàárọ̀ ọ̀la yẹ máa gbé fún yẹ kó máa gbé fún mi. o ò lè bẹ̀rẹ̀ lọ́la ala ah, ò lè ní ẹ yẹ kó máa fojú òtí bí mo bẹ sí bèsè lọ fún mo fẹ́ dàbí ẹ kí n máa gbé fún ọkọ máa gbé fún mi kí n máa gbé fún ọkọ máa gbé fún mi. tó ti wà lẹ́ báyìí. Yeah.

ṣé o fẹ́ o fẹ́ o fẹ́ padà nù ní kí ló dé. o fẹ́ pata ni. kí ló ṣe fún ẹ. tí bá nà kí ló kọ ẹ mẹ ṣé wà ló fẹ́ fún mi ṣe bí ìyàwó tèmi ni. kò sí bó ṣe lè wù kórí tó bá jẹ́ ìyàwó ẹ náà ìyẹn omi ìpè kò pa o. mo ní kó padà sílé. mo ní mi padà sílé mi wà lánìí ṣé o fẹ́ ṣe mi léṣe ni àlátàrọ mi padà sílé jọ. tó bá lóun padà sílé ṣe dandan ni wàá dẹ filẹ̀ wàá jẹ́ kó máa lọ kí jẹ́ bọ́ sọ̀nà mò ń bọ̀ mú kí dídá ni wà á lù ní mo fẹ́ lù ú dùn. wà á lù ta sẹ́tọ̀ ti ká sẹ́tọ̀ ti ká. Jẹ́ kí n bàjá, jẹ́ kí n bàjá fún mi mọ̀rọ̀ kọ́ lè òpin ni. Dúró sí bọ̀ á ọ̀sẹ̀ kẹ́lẹ́ lè òpin. Mọ̀rọ̀ kọ́ sí. Pẹ̀lú mi, nǹkan tí mò ń béèrè kò yé ẹ. Báwo ni owó mi ṣe sọnù? Owó tí mo fi rán ẹ ṣe báwo ló ṣe sọnù? Òun náà ni mò ń tẹ̀ láti sọ. Gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ń sìn náà kò sí ju bí wákàtí méjì àbọ̀ lọ́sẹ̀ bẹẹbi rán mi iṣẹ́ lọ mò ń bọ̀ ní bá rí kan tó ń nà bèbí kan ó dẹ̀ ń ó dẹ̀ ń ó dẹ̀ ń lójú títì ní masuma akílórí tó ń báyìí torí Ọlọ́run ó máa bá yóò bèrè jẹ́ ni olùfà tí mo fi bọ́lẹ̀ tí mo fi ta sí wọn bàmùdè máa dé ọ̀dọ̀ mọ̀mùsí tẹ rán mi sí bó o ṣe ní kí n rọra mú un ni. imagine ìwọ náà gbọ́rọ̀ ẹ̀ pẹ̀lú mi gbọ́rọ̀ ẹjọ́ tó rù lẹ́nu gbọ́ ẹjọ́ yẹn ṣó ṣe gbọ́ létí èmi fi owó rán ẹ níṣẹ́ o pàdé àwọn tó ń jà òun lọ fi owó tèmi làjà pẹ̀lú mi. ó serious pẹ̀lú ẹ̀ ó fẹ́ pa ni. ó máa pa kí ló kún ẹ. so wọ́n fọ tèmílàjà ní ìsìn àbí. ó wá ní kí má bínú kí má bínú kí má bínú. anyway mi ò bínú pẹ̀lú ẹ ṣùgbọ́n jẹ́ kí n wọ̀n ọ̀nà ẹ jẹ́ kó jẹ́ the first and the last tó má ṣerú ẹ̀ ọgbọ́n nítorí pé ojú ọmọ jẹ́jẹ́ ni o àmì ìdẹ̀ bá rú ẹ̀ lọ́wọ́ ẹ rí ni mo ti fẹ́ forgive her for now. Mary, ah, yes, come in. Oh, that's good. Ọ̀gá. Ọ̀gá. Yes, just take him away. Ẹ máa mú lọ. Ebi kíbi tó bá fi ọwọ́ mi sí, ẹ bá mi gbé ọwọ́ mi lọ́wọ́ ẹ̀. Pátá. Ẹ̀yẹ máa wọ̀rìn tí eh, Mr. Wan, we yà pọ́n rẹ̀ lé o. Ọ́físà, ah. arrest him ẹjọ́ ní Ọlọ́run ọkẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo bẹ̀ yìí. mi ò mọ bóyá ṣe kó nínú ọwọ́ mi mi ò mọ bóyá kó nínú mọ́tò ẹjọ́ tó lọ́gà ẹ ẹ ọgẹ ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́. tẹ́kí mẹ́rẹ̀. mo fi o fi owó tèmi ká yẹ báwọ̀ létí. ẹgbẹ̀rẹ̀ ẹjọ́ tó lọ tó lọ mo bẹ̀ yìí wá mo bẹ̀ yìí ọkẹ ẹjọ́. mi ò mọ ẹni tí ń pa ẹni sáré jọjọ náà. mo fọwọ́ tèmi làjà mo ṣe máa fi ilé ayé ẹ̀ nìyẹn ló ṣe ẹni tó bá jẹ́ pé ẹ sọ wípé pẹ̀lú mi o ẹ rí pẹ̀lú ọmọ ọdún márùn tí ò tí ní nǹkan kan láyà tó ń bá ṣeré ìfẹ́ kápẹ́ ló gbede bíi mi ò ní ágíù ó fẹ́ràn obìnrin bí àfiṣe ni ojú ajá lọ ṣùgbọ́n wípé pẹ̀lú mi jalè ẹsikísà lájọ tó ti bí ọmọ ṣe wọn ọ̀nà rí o pẹ̀lú mi ò lè jalè. baba trust nobody èmi gan tí mo jẹ́ ọ̀gá ọlọ́pàá in the next five minutes mi ò lè predict ara mi. ẹ bọ pẹ̀lú mi. so possibility wà pé iná lè jalè. èmi jalè <laughs> báyé ṣe mi mi ò lè ṣe ó lè. ẹni ìjà ò bá. bẹ́ẹ̀ ló pẹ̀lú ọkùnrin ọkùnrin. pẹ̀lú mi jọ̀ọ́ mo fẹ́ kó o sọ fún mi wípé n tí wọ́n sọ pé o ṣe táwọn ọlọ́pàá sọ pé o ṣe yẹn kó sọ pé irọ́ ni. irọ́ náà ló ń pamọ́ mi. tí mo sọ fún irọ́ ni kò lè jalè ẹ jọ owó táwa ló sọnù níbo ló wà mo tí mo sọ fún yín náà ni èmi ò mọ kankan pa owó yìí mi ò mọ kankan pa wọn parọ́ mọ́ mi ni mi ò mọ àdúrún mọ́ tó burú tó yìí àmọ́ ń bọ̀ ni mo dẹ̀ ráwọn méjì kan tí wọ́n ń jà lójú títì mi ò mọ àgbà tí mo débẹ̀ ni mo tó mọ̀ pé ó dàgbò tọkọtìyàwó ni wọn àmọ́ lílù tó ń lu lójú títì yẹn ti pọ̀ jù ó kàn ẹ̀ bára obìnrin yẹn ni má ṣe léyìí mo fẹ́ nọmọ lọ́mọ pa ni má lù mọ́ ó ìyẹn ni mo rí mọ àgbà tí mo dẹ̀ débi tí mo lọ ni mo wá owó tì lóòótọ́ wọn gbowó fún mi pé kí n lọ gbé fún yàn ni mo dẹ̀ wá owó tì nínú mọ́tò mi ẹ ó tán so nígbà tó wá jà yẹn tán tó lajà tán òbò ó nu mọ́tò mọ́ a ní mo gbọ́wọ́ sínú mọ́tò kó tó di pé mi bọ́lẹ̀ lọ lajà mi ò rówó mọ́ ni. ẹ jọ àwọn tí wọ́n ń jà yẹn tọkùnrin tóbìnrin yẹn ta ni fámìlì ẹnu wọn. mi mọ̀ wọ́n. kò sí fámìlì yẹn ẹnu wọn. rárá. kò sí fámìlì bàbá ẹnu wọn. mi ò mọ̀ wọ́n rí. ẹ kí ni wọ́n ṣe wá ń jà lékejì ṣe wá kàn yín. ọ́fíìsà ẹ̀yin lẹ́sẹ̀ mi jù o tẹ́mi bá mọ̀ pé n tó gbé débí ni mi ò ní wá bíi ẹ̀wọ̀n ló yẹ kẹ́ ti yẹ lọ pàdé ẹ̀ kó ti fi sí ẹ̀wọ̀n ọdún méjì orí ẹ̀ lè pé bẹ́ẹ̀ kí ni hàn ẹ tẹ́ bá làgímọ̀ lórí tó bá kún gbọ́ lẹ́nu ìyàbọ̀ àbá lọ̀rọ̀ tiẹ̀ ọ́fíìsà ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré gba béèlì ẹ̀ torí mi fẹ́ kó sun bíi. bàbá. mi ní ló bẹ ṣe sọ actually àwọn tí wọ́n ní ẹjọ́ yìí wọ́n ti sọ pé wọn ò ṣe ẹjọ́ mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ọgbà ẹ̀wọ̀n lẹba ti bọmọ yín láàárọ̀. ẹ nígbà tẹ sọ wípé àwọn tí ó ní ẹjọ́ làwọn ò ṣẹjọ́ mọ́ ẹ bá mi káṣọ ẹ kí mi máa mú lọ lé ìbọn ìmọ̀ àdísípìnì ẹ̀ tí bá délé o. <laughs> ẹ máa ń pààyàn lẹ́rìn iṣẹ́ bàbá not like that so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa fún wa ní àsìkò díẹ̀ tí ó ti yẹ yín so wọ́n á fi prepare bail bond ẹ̀ ọ́fíìsà máa mú lọ. ẹ jọ ẹ bá mi sọ fún ọ́fíìsà yẹn kó má sọ pé mo wá bailey's free o. ṣé ẹ rí mo ṣe ń padà bọ̀ bí o torí obìnrin kan wà ní àdúgbò wa. ẹ jọ ẹ jọ ẹ máa lọ síwájú káńtà. wọn bá parí gidi ní ọmọ yìí ẹ máa lọ. ṣé ẹ bá wọlé kó papọ̀. um, 250, sir. 250,000? Yes, sir. The second one, come. one seventy sir. one seventy thousand. okay what of last one. seven fifty sir. one seventy two fifty thousand. okay okay okay ó dàgbò the balance. ẹ wọlé o. nǹkan tó ṣẹlẹ̀ náà sọ fún mi kí ló ṣẹlẹ̀ níbo ló gbà lọ tí mo ti pe fóònù ẹ títí tí kò lọ. kí ló ṣẹlẹ̀. bọ́lá bọ́lá sọ́fíìsì máa pẹ́ sí wàá lè jókòó sá. kí ló ṣẹlẹ̀. wọ́n gbé owó mọ̀ mi lọ́wọ́ ni. wọ́n jí owó mọ̀ ẹ lọ́wọ́. wọ́n jí owó mọ̀ mi lọ́wọ́ ni owó ọ̀gá mi ni. èló. two hundred and fifty thousand naira tí wọ́n fi rán mi pé ó mọ bó ṣe máa ń ga ẹ̀sìn kan ṣe gbé owó mọ́ mi lọ́wọ́ ni wọ́n jó yẹn gbé mọ́ mi lọ́wọ́ pẹ̀lú mi. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ àárọ̀ aláàárọ̀ ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní police station. police station ẹ síbẹ̀síbẹ̀ pẹ̀lú mi tí wọn náà wà ní ọmọ kékeré ni ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ ẹlẹ́nu náà wọ́n jẹ́ two fifty thousand naira mẹ́ lọ́wọ́ wọ́n sọ pé wọ́n ní mú ẹ lọ sẹ́ẹ̀lì ah, kò í sí mẹ́ẹ̀ẹ́. bí ọdún mi ò wá síbí láti jẹ́ kó máa dá mi lẹ́bi ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí náà o. <laughs> ok. ẹ bá wọn láti ní ijó ìsinsìn. mi ò tí kó police station láti ní kí n fi ṣe àwọn lẹ. ẹ má sọ fún mi pé wọ́n ti dá ẹ dúró níbi severance ẹ̀rí ẹ̀ o. <sighs> ok nǹkan tí nǹkan máa sọ fún ẹ ni pé àsìkò tá a wà á ní láti ní sùúrù ni o. mi ò lè ní sùúrù mi lè ní sùúrù kankan sùúrù ló ní kí n ní títí oní tó bá travel tó bá padà dé oníwà máa gbé fún mi màá máa gbé fún wọn wọn máa kọjá wá fún mi ìwọ ló ti travel yìí ibo ni mo fẹ́ rìn gbà iṣẹ́ wo ni mo fẹ́ lọ tí mo fẹ́ ṣe for now àbúrò ayé mi ni wọ́n mo ti gẹ̀ẹ́tì nǹkan tó ń ṣe mí wọ́n gbàpò títì mi ni wọ́n jókòó fẹ̀yìntì gan wọ́n balance lórí ọ̀rọ̀ ayé mi ni o kò sáwọn méjì ayé ni wọ́n ṣe mí seriously. ǹjẹ́ o mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ti kúrò nínú wọn gbé wa mo gbà mo fẹ́ kó rí i pé ọ̀rọ̀ yìí ti kọjá arú nǹkan tó ń ro o. yes mo mọ̀. báwọn bí olórí gbé rí báyà yan mọ́ ire ìṣòro yìí. bàbá mi táyé mi ṣe o ọba táyé ṣe. tani àwa ni. bó o ni o. ẹ káàsán ẹ jọ bọ̀dá tó ń gbé bíbáyìí ni mo béèrè ẹ bá ń pè wọ́n jáde. ìwọ kọ́ ni mọ́mí ẹ̀ ń ta nǹkan ṣan yẹn ni. àwa ni. èwo wá ni ti bọ̀dá lòun béèrè ṣé o mọ̀ kọ́kọ́ mi ni. ẹ ọkọ yín ah, èmi ò mọ̀ pọ́n kan yín ni torí mi ò expect kẹ fẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀ yẹn. jọ́rù ta mi bá wá fẹ́ o ẹ máa gbà mí o. so <laughs> ẹ wà nulẹ̀ ẹ wá ń ṣe tani tani ah, mo ti rò bóyá kàwé ni mo dẹ̀ rí pé ojú yín tutù ni mo ṣe máa ń tajà fún yín o tẹ́ bá gba ọjà àwìn yẹn tán ẹ máa dáhùn pé i'm coming i'm coming ìkíní i'm coming ìkejì i'm coming títí tó fi dórí karùn i'm coming náà ni mo dẹ̀ rò pé fine i'm coming yìí á di welcome so kò tiẹ̀ di welcome rárá ẹ wò tẹ́ ẹ̀ bá fẹ́ wèrè mi báyìí tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ rí èṣù kẹ́ wọlé sìn sìn sìn sìn bí mi ṣe ń wòye kẹ́ bá mi kówó jáde because wọ́n ti audit account yín ṣọ́ọ̀bù wa wọ́n ní six thousand naira ti miss tẹ́yìn ò bá jẹ gbèsè five thousand two seventy mi ò lẹ́nu ọ̀rọ̀ náà nísìnyí ò lẹ́nu ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ìwọlé bá mi kówó mi o. Ah, ah, sisi mi ò bá tiẹ̀ tí kẹ́ ẹ̀ zi wọn kì í bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah, ṣé ojú owó tó jẹ́ lọ ni. ó yà mí lẹ́nu o ẹ máa gbà mí lọ́wọ́ àwọn ọkọ àtìyàwó yìí ó lè ṣe give and take give and ẹ eléyìí tẹ̀sí wọn sọ̀rọ̀ ìwọ́n tó jẹ́ gbèsè ó tẹ̀sí ń sọ̀rọ̀ ẹ wò tẹ́ ẹ bá fẹ́ ṣù mí báyìí nísinsìnyí kẹ wọlé kẹ bá mi kówó mi. ṣé òun gbó ṣá. ọlọ́run. tí bá bu ẹ wàá rò pé tí ó yà ló bu ẹ. wọ́n ní kí ni ẹ tẹ́ bá mi gbọ́ mi. tilẹ̀ tilẹ̀ tilẹ̀ mo mọ̀ kó dùn mí lòún tì màá jẹ́ kó dúró ẹ̀ bàjẹ́. aláwọ̀ bí wọ́n dúró ẹ̀ bàjẹ́. aláwọ̀ bí jẹ́ ẹgbẹ́ wọn mi. wọ́n wọ́n bẹ́ẹ̀ tó ṣe é lọ. mi. ẹ máa ṣe o wọ́n jẹ mí ní owó ni mo dẹ̀ ní kó wọlé kó bá mi kówó mi five thousand two seventy ni wọ́n jẹ mí. mo rò kórìí ò pé ni èmi jẹ ní five thousand two hundred and seventy bí ọdún máa wo five thousand ten naira ten naira onímọ̀jẹ́ o tó ní two seventy yẹ o. pẹ̀lú mi àti five thousand two seventy àti five thousand five kí ni yàtọ̀ àǹtí mi èlò lówó yín. kò pọ̀ jù five thousand two seventy ló jẹ mí ẹni kó wọlé kó bá mi kó. six thousand yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi tó bá dijọ́ mi èèyàn tó bá jù yàn lọ́wọ́ kí n rí fi yín o ẹ gbọ́ ẹ máa lọ. èmi ò ní change o. máa lọ jọ. wà á dá déètì padà síbí o ní déètì o seven thirty yẹn wà á dá padà síbí ah, wà á rìnrìn òkú. ẹ wà wọ́n mi lè fún máa gba change ẹ wà gbà tó ṣe lọ́jà yẹn. Eh, ìyàwó yẹn wò ah, ìyàwó yẹn wò rè. <laughs> alájà orí dà ọkọ àwọn bó ṣe rí. ògùn àgbà lọ́wọ́ ẹ̀ seven thirty yẹn ògùn àgbà. àmín àmín. Ah, ṣe jàre bàbá ọkọ mi. a ní o ṣe ẹ ti ń sẹ̀mí o ẹ̀yin tó yẹ pé mo máa ń pọ́nlé ní gbogbo gbà ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi oníbìnú fùfù ni ṣó yẹ kẹ́ máa support ẹ ni. ẹ má bínú. bí ọdún má bínú jàre. Ah, èmi tó yẹ pé ọ̀tọ̀ níbi tá à ń lọ tí mò ń kọ́jú bọ̀ ń bí n wá pè dání. ẹ ti ṣènáwó. ẹ má wọlé. ẹ ṣeun nsọ náà ó tún ẹwọ ẹpin wọlé. ẹ má pẹ́ o. onírànù lọmọ yẹn ẹ mo dẹ ṣọṣọṣọṣọ bóyá kò dé bá mi lé ni onírànù ni àwọn òṣìṣọ́ fún mi dàbí ti Jésù kò sàgbára tó dàbí ti bàbá kò sàgbára tó dàbí ti Jésù agbára agbára agbára tó jàgbára lọ kò sàgbára tó dàbí ti Jésù kò sàgbára tó dàbí ti bàbá kò sàgbára tó dàbí ti Jésù agbára agbára agbára tó ya agbára lọ ẹ wà lanu sàmì báyìí ní orúkọ jésù ẹ̀yin wọn tẹ ìjọ rẹ ẹ pẹ̀lú bá sàmì. ní orúkọ jésù ní orúkọ náà jésù olúwa ọlọ́run abraham ọlọ́run isaac mo fi ránṣẹ́ ìléyìn lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ tó ń bẹ nínú ayé rẹ̀ olúwa ẹ̀bí wọ́. àmín olú ẹ wó dànù olú ẹ bí wó olú ẹ bí wó olú ẹ bí wó olú ẹ bí wó ogun láti inú ẹ̀jẹ̀ ní orúkọ Jésù olú ẹ tú sílẹ̀ olú ẹ tú sílẹ̀ olú ẹ tú sílẹ̀ nínú ogun ọjọ́ pẹ́ olú ẹ tú Jésù Eli Rabbi Laika. Like jésù olúwa wa. àmín àmín àmín olùkọ́ jésù. arákùnrin lajú ẹ. olúwa lọ́rọ̀ ọmọ ogun sọ fún mi pé ogun yìí ó ti wà látijọ́ tó ti bí ẹ. kábíyèsí. nígbà tí wọ́n bí ẹ tí wọ́n wẹ̀ fún ẹ tán ẹni wọ́n sọ pé kó gbé omi kó là da omi tí wọ́n fi wẹ̀ fún ẹ nù ṣé ló da sórí sára àgbọn. Hmm. àgbọn tí wọ́n wá da omi sí àgbọn yẹn ti gbà bọ̀dì. kábíyèsí. sẹ́yìn oṣù sà agbó yìí tí ó gbàbọ̀dì yìí òun ló mú ogun òrìjínà wọnú ayé yín tí wọ́n ké bẹ́ẹ̀ ṣe ń lọ òkè ẹ máa bógun pàdé bẹ́ẹ̀ ṣe ń lọ ọ̀sàlẹ̀ ẹ máa bógun pàdé kò sí ẹ̀dá kan tó lè yọ yín lọ́wọ́ ogun yàfi ọlọ́run ọba omi sọ pé kẹ́ wàá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ yín tó mú ìmọ̀ ọ̀nà ìgbàlà. ẹ jọ gbogbo ọ̀nà kan náà tẹ bá lè bá wa gbà tó jẹ́ pé gbogbo ogun níbikíbi tó bá wù kó ti wá tó máa fò jáde kúrò lára ọ̀rẹ́ mi. ó ní bí èdè ṣe ń sọ fún wa pé kò sí ẹ̀dá now ohun tí ẹ bá lọ ṣe ń sìn ni pé o máa lọ ra àgbọn mẹ́ta àgbọn kìíní ẹ fọ mọ́lẹ̀ borí àpáta gbà lẹ́yìn tí ẹ bá ti gbàdúrà ìṣẹ́gun sí tán pé gbogbo ogun tó ń bá mi jà láti inú bí wọ́n ṣe bí mi kó fọ́ dànù lórúkọ Jésù yóò sì fọ́ dànù àgbọn kejì ẹ tún kì mọ́lẹ̀ ẹ fọ mọ́lẹ̀ gbà ẹ kì gbogbo àgbọn ìmọ́lẹ̀ ẹ dàjẹ́ ìkìlọ̀ rèé ẹ ò gbọ́dọ̀ fún èèyàn jẹ nínú àgbọn yìí kí ó gùn ì wọnú ayé ń tọ̀hún. ẹ ẹ sóun gbọ́ so ti ń gbọ́. mo ń gbọ́. agbọn kẹta ẹ̀ tún fọ́ mọ́lẹ̀ ẹgbẹ̀rún omi ò gbọ́dọ̀ dànù agbọn ilẹ̀ bá wàá dà tóun àti omi tẹ máa gbé lọ sí ibi téèyàn ò wẹ̀ sí rí tẹ máa lọ fi wẹ̀ lógún bá ṣẹ́ so lẹ́yìn tó gbé ìbáṣẹ́ tán ẹ á máa ṣiṣẹ́ ẹ máa sí lọ́hùn ẹ máa sí lọ́hùn ẹ máa ṣiṣẹ́ kó máa pé kìkì iṣẹ́ lẹ́fẹ́ wáyé máa máa ṣe. ló tán. ó tán. ìyún ni pé lẹ́yìn ọba kò sọ bá. lẹ́yìn ọlọ́run kò sọ ọlọ́run mi mọ̀ ó tán ẹ̀dẹ̀ yá lọ ẹ má da ilé ẹ̀kọ́ ẹgbà mi yẹn. mẹ́ta yìí eh, àgbọn mẹ́ta ẹ̀dá mi má gbàgbọ́ dídákun orí mi jọ̀wọ́ má jẹ́ wàhálà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dada bẹ́ẹ̀ ó eh? kì í sódì ó ní mò ń gbé ẹ látàtàárọ̀ ọmọ alágbọ̀n ọmọ alágbọ̀n òun ló ń lọ lóò dá mi lóhùn ó dẹ̀ kì í sódì. ẹ wo ọkọ tèmi ò sí ń bẹ̀ jàre. ò ń kiri ọkàn ẹ̀ ò sí nínú nǹkan tó ń ta báwo ló ṣe wàá fẹ́ ta àgọ́ńdà tọkàn ẹ̀ ò sí ń bẹ̀ báwo ló fẹ́ gbọ́ mo fẹ́ ra àgbọn ni jàre àgbọn hundred naira lẹ́yọ̀kan but mo lè fún yín ní márùn four hundred ẹ mi níìdì àgbọn márùn mẹ́ta ni mo níìdì ṣé ẹyọ kọ̀ọ̀kan nu mẹ́ta yẹn kò gba fifty fifty naira. kò gba fifty naira o ah, kò gbà. kí ni ọjà ni mò ń lọ tẹ́lẹ̀ tí mo fi pàdé ẹ lọ́nà o dẹ̀ tún kanra báyìí báwo ló ṣe máa tà. ó lè fẹ́ ta gbà ó ní mẹ́ta mo níìdì. ẹ jẹ́ rí kọ́tẹ́ kó. oníranù o jẹ́ lọ wábì kan kó jókòó sí bóyá òrùn tó ràn yín ló ń afẹ́ tiẹ̀ tó gbọ́ nǹkan tó ń sọ lọ wábì jókòó sí. ẹ̀yin lẹ mọ̀ ìwọ lẹ́nu ẹ̀yin lẹ́mu. èmi ìwọ̀fà lẹ́nu o gálẹ̀ o tún kiri o tún gbọ́ tó bá ń pè ẹ́ báwo ló ṣe máa wá tà ara. wọ́n àmọ́ èjì ẹ̀ tíwájú ẹ̀ ti tó ìbáyìí fún. wọ́n lánàá wọ́n black lion kò lè gbọ́ ọkọ̀ ẹ̀ ò sí bẹ́ẹ̀ ó yìí máa gbé sólẹ̀ ó máa lọ lé boyfriend ni o oníranù ọlọ́run gbà mí nípa orúkọ rẹ sí sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ gbọ́ àdúrà mi ọlọ́run fi etí sí ọ̀rọ̀ ẹnu mi nítorí àwọn àlejò dìde sí mi àwọn aninilára sì wá ọkàn mi wọn kò ka ọlọ́run sí ní ojú wọn kíyèsí ọlọ́run ní olùrànlọ́wọ́ mi olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró yóò sì fi ibi sán fún àwọn ọ̀tá mi kí wọ́n kúrò nínú òtítọ́ rẹ̀ èmi ò rúbọ àti ẹnu wá sí ọ olúwa èmi ò yin orúkọ rẹ nítorí ó dára nítorí ó ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo ojú mi sì rí ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọba tó pọ̀ nípa àti agbára olúwa o ti ní kí n fọ́ mo ti fọ́ ti jíjẹ rèé olúwa tí n bá ti ń jẹ gbogbo ogun ọ̀tá mi pátápátá olúwa jẹ́ kó di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo ogun tó wà nínú ayé mi olúwa jẹ́ kó kúrò gbogbo àwọn ibi tó wà nínú ayé mi tí ò jẹ́ kí ọ̀nà mi kí ó bọ́ sí ojú ẹ̀ bí mo ṣe fẹ́ olúwa bàjẹ́ gbogbo ìmọ̀ta náà olúwa bàjẹ́ a ní gbogbo àwọn ogun eléyìí tí ó ti bá mi wá láti ìgbà tí wọ́n ti bí mi láti ìgbà tí wọ́n ti ṣe wẹ̀nu mi gẹ́gẹ́ bí wọ́n ṣe wí olúwa tí n bá ti ń jẹ àgbọn yìí olúwa jẹ́ kó bà ogun náà jẹ́ ogun náà olúwa jẹ́ kó bà jẹ́ kí n lè láyọ̀ kí n lè yàn lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù lọ́run ṣe ìyàwó láyé mi ṣe ìyàwó láyé ẹ máa kú lé o. Bíbó ti mọ̀ pé bí n pa mi. Bọ́dé ni mo máa bá jọ gbọ́n máa jọ wá jáde. Kí ló dé? Ah, kọ̀dẹ̀ wọlé o kọ̀dẹ̀ kagbọ́n mọ́lẹ̀ o dẹ̀ o dẹ̀ bẹ̀rẹ̀ o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbọ̀n. Ṣo fẹ́ máa jẹ́ ìrìn àbí? Lórí àgbọ̀ ló ṣe ń pariwo tó tó báyìí ló ránjú. Ah, ah, o mọ̀ báyìí tó ti jẹ́ ni. O dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa ọmọ kan tó ṣẹlẹ̀ nínú ilé. o, má kó bẹ́ẹ̀ ayé máa yà jẹ́ kó má jẹ́ tán ah. pẹ̀lú mi. onírànà òsì. ṣé kò ní fún mi lágbọ̀n lóòótọ́. túbọ̀ ògùn kan ṣe mọ̀tàgbọ̀n ṣe jẹ́ tí màá ti fún ẹ lágbọ̀n jẹ. wàá gbà wàá gbà lọ́wọ́ mi wàá torí bọ̀ màá gbẹ́ ẹ nígi ní lójú o. wàá gbà. ìdáná òsì ń ṣù ọlọ́run á bá àmọ́ gbogbo yín jẹ́ ni. Ah, ọlọ́run má jẹ́ ká dúró olú ẹ̀ tí ní kàn má báyìí sí. ọlọ́run gbà mí nípa orúkọ rẹ sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ gbọ́ àdúrà mi fi etí sí ọ̀rọ̀ ẹnu mi nítorí tí àwọn àlejò títí sí mi àwọn aninilára sì wá ọkàn mi wọn kò ka ọlọ́run sí ní ojú wọn. kíyèsí ọlọ́run ni olùrànlọ́wọ́ mi olúwa wà pẹ̀lú àwọn tí ó ń gbé ọkàn mi dúró yóò sì fi ibi sọ fún àwọn ọ̀tá mi kí wọ́n kúrò ní inú òtítọ́ rẹ̀ èmi ò ru ẹbọ àtẹnuwá sí ọ olúwa èmi ò yin orúkọ rẹ nítorí o dára nítorí tí o yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo ojú mi sì wá ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà látètè kọ́ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àpín ìwọ̀ gbọ̀n tí bá ti fọ́ àgbọn èso mi tí mo fi gbọ̀ ẹ̀bọ́n ṣe ní kí n fi wẹ̀ gbogbo àmúbọ̀n gbogbo àléèbá tó wà nínú ayé mi jẹ́ kó kúrò ogun àìríṣẹ́ nínú ayé mi Olúwa jẹ́ kí n ríṣẹ́ gbogbo ọ̀nà mi tó ta kókó Olúwa jẹ́ kó là Olúwa kó là Ọlọ́run jẹ́ kó là o. kí ìyanu ṣẹlẹ̀ láyé mi o tí n bá ti ń fi omi ìwẹ̀ ìyanu ńlá kó wọnú ayé mi gbogbo ibi tí n bá fi fẹsẹ̀ sí kí n máa bá rí nbẹ̀ gbogbo ibi tí n bá kọjú sí kí n bá rí nbẹ̀ gbogbo ibi tí n bá rìn sí kí ire jẹ́ tèmi o ẹ̀dá mi má gbàbọ̀dé o. àníta ló lè mr pẹ̀lú with this credential i think you are competent for the job congratulations. management decide pay among of the list ẹ̀yin tí ẹ wá for interview you are the only one that competent for the job but in the next one or two months ó dàbí pé a máa tún post yẹ lọ sí marketing department because mo rí nǹkan kan nínú pépà ó dàbí pé tó ṣe marketing àbí. yes sir <laughs> a kó gbogbo ẹ̀ papọ̀ ni. <laughs> that's good which means you will be okay for the job. But dẹ̀ mọ̀ pé ò ní let wa down please do because you have the physique ah, mo mọ̀ pé irú nǹkan tá à ń fẹ́ lè ṣe ń bí gan nìyẹn inú mi dẹ̀ dùn but management dẹ̀ sọ pé inú gbogbo àyín tẹ́ wá ìwọ kankan kankan náà rí mà <laughs> àṣọ ní nǹkan táwọn gan rí because wọ́n ti ṣe meeting before me ìgbà tó dẹ̀ gbé déwájú mo rí pé nǹkan tó rí yẹn gan òṣèré nìyẹn wà òkè Mr. Pẹ̀lúmi decision personal decision tèmi ní láti gbé ẹ lọ sí marketing in the next two months and I have my reason. in every company obìnrin tó bá wà òkè dáadáa tó fine tó pretty ló máa ń gbé sírò nǹkan bẹ́ẹ̀ tí àwọn management dẹ̀ yé wọn tó fi máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ but tó lè wọ́n náà òkòkò ṣe rí ọ̀nà ọmọ ní ẹ́ tó wáá gbé bóyá obìnrin ni mi ṣe lè máa sọ pé òkè ó yá ẹja àjọ máa jáde <laughs> that's good. Eh, so wàá lè máa jáde fún marketing kò síbi tírú ẹ̀ máa dé tó máa sọ pé ọ̀rọ̀ ọkùnrin wọn máa fi owó wa jókè lóde o. ah no no ọmọ jésù ni mi sá. Um, go to the reception. thank you sir ẹ ṣe lọ sá yes sir. ìrètí tọ́ mi wá o ayọ̀ tó tọ́ mi wá o ìrètí tọ́ mi wá. ṣé o bá jẹ́ pé torí pé mo ti mọ ìwà ẹ̀. Are you sure of what you are saying? Èmi kọ́. Um, Kasali listen listen. Are you sure of what you are telling me? Oga, mi ojo kada. Kasali mi ò sọ pé a máa ṣe o. Have education yìí máa kọ́ sí wàhálà long. Kasali. sir. Mi ò sọ fún ẹ wípé o gbé ọ̀kadà. Mo ní ṣe nǹkan tó ń sọ fún mi wípé lóòótọ́ àti ní òdodo ní Mr. Pẹ̀lúmi òun ló jí ọ̀kadà. ọ̀gá àwọn ni o nítorí pé wọ́n pẹ́ lọ́fíìsì lánàá gan-an mi ìdẹ̀mọ̀ kan tó ń dúró ṣe. Pẹ̀lúmi pẹ́ lọ́fíìsì ah, lánàá. ọ̀gá o close ní normal time tó ń close. bẹ́ẹ̀ sà. ìwọ̀nba àlàyé tó ṣe fún mi ṣé pé yẹn ló fún wọn ní ìdánilójú pé Mr. Pẹ̀lúmi ló gbé ọ̀kadà nítorí pé ó pẹ́ lọ́fíìsì lánàá. ọ̀gá ìyẹn nìkan kọ́ ọ̀ mo tún lẹ́rìí mi o. rárá sá ẹ sọ mo sọ pé ẹni ẹni kì í rí yín sìn sá. èmi ni mo ní kó wá. Kazali. sá. àwọn àlàyé tó ń ṣe fún mi lọ yẹn máa sọ lọ mò ń gbọ́. ẹ ẹ ẹ. Kazali. sá. mo ń sọ fún ẹ pé kó o ṣàlàyé nǹkan òun kó lòlò ṣọmọ ẹgbẹ́ lágbàtà ti gbà ẹ́ ò fún mi sáì pé o ti ṣe èrè rí bẹ́ẹ̀ mo ṣe ń wojú ẹ̀ o ti fẹ́ máa hùwà bí wèrè tó o bá jẹ́wọ́ nǹkan tí ò ń bá lọ máa sáàkì ẹ lẹ́nu iṣẹ́. Kasali. sa. ta ló sọ fún mi pé ó gbé ọ̀kadà company. nítorí pọ́npẹ́ lọ́fíìsì lánàá mi ìdẹ̀mọ̀ nǹkan tó ń dúró ṣe. so yẹn ló fà tó fi jẹ́ pé òun ló gbé ọ̀kadà. àwọn gangan ni àwọn náà jù. tó o jáwèé ṣá èmi lèmi gé ọ̀kadà tó o jáwèé ṣá máa jẹ́ ìdájọ́ rẹ̀. èmi náà wọ̀ ẹ́. wàá wà mí. máa wọ̀ ẹ́ bí ọ̀rọ̀ ẹ pé mo fẹ́ gbé ọwọ́ láti fọ etí mr pẹ̀lú mi bí ọ̀rọ̀ ẹ nìyẹn èyí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ mr pẹ̀lú mi sá. pẹ̀lú respect àti honour tí èmi àti management iléeṣẹ́ ìta fún ẹ tó so nǹkan tó yẹ kó fi sọ́ni kí ni bí ó ti tó wà nínú ọ̀kadà tó fi jì òpẹ́ níbi iṣẹ́ normally ó yẹ kó kó kó kúrò níbi iṣẹ́ ní normal time but kí ló ń ṣe tó fi di alẹ́ síbi iṣẹ́ mo fẹ́ máa just want to know. yáà mo ń kúrò check àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ní àná tí mi ò ráyè ṣe tán ó ní mò ń yẹ̀ wò ó dẹ̀ ti wà ń bẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tí mi ò tiẹ̀ tí mi ò bá ṣẹ́ débẹ̀ tí mi ò bá dẹ̀ ṣe lánàá yẹn sìn ọ̀tọ̀ níṣẹ́ mi tuntun máa dálẹ̀ fún mi lẹ́ni láti sọ àti mo fi ṣe máa yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó wá sọ́dọ̀ mi bí ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mejì ló pààrà lọ́dọ̀ mi lánàá. cross check ló jẹ́ kó pẹ́ cross checking yẹn ló fà á tilẹ̀ fi ṣú kó tó lọlé Kasali. sa. ó dàbí pé olóò tún ní ẹ̀rí kan tó fi dá ẹ lójú pé Mr. Pẹ̀lúmi ló gbé ọ̀kadà ó yà ń sọ mọ̀ ń gbọ́. ẹ sà ọ̀gá ọjọ́ kan ó ní ọ̀kadà ẹ̀kú wú àwọn gọ́dà bíi mútọ́ tó pé káwọn gbé lọ àwọn káwọn wà mo ti mo rí gangan ni wọ́n á dá mi lójú pé àwọn gangan ni wọ́n á gbọ́kadà yìí. ah Jesus Christ ọ̀gá ọ̀gá ayé ṣe mọ́ èyí ni lóòótọ́ ni mo rí ọ̀kadà tí mo sọ fún pé mo láìka ọ̀kadà ẹ̀ pé ó yàtọ̀ sáwọn Isuzu àbí eh, kàkàyákì àbí kí ni wọ́n máa ń gbé ọ̀kadà yẹn ó tí mo sọ nìyẹn mo dẹ̀ bílẹ̀ rẹ̀ mo lọ́kadà ẹ̀ wá ọ̀rọ̀ àti mo kọ́ appreciate ọ̀kadà yẹn ni ọ̀tọ̀. Mr. Pẹ̀lúmi ah ah with your qualification kí ló yẹ tó ń cost ọ̀kadà ìkan òṣùṣù ìkan Suzuki ìkan Yamaha o sọ pé owó wa bá wa kó wa bá madrid pé o tiẹ̀ fẹ́ yá owó kí company yá ẹ lówó fẹ́ ra mọ́tò òun cost ọ̀kadà débi tí Kasali fi tó fi mọ̀ pé ọ̀kadà tí wọ́n kọ́ọ̀sì yẹn náà láwùrí kí ni assurance pé ọkọ ló gbé. mi ò lè jọ́kadà gbé ọ̀gá mi ò lè jọ́kadà gbé kí ni tèmi mi ò lè jí gbé. o ò lè gbọ́kadà àwa la gbé ń gbà àbí Kasali Kasali you can leave. ọ̀gá àwọn aná jí àwọn gangan náà gbé. you can leave. ẹ ọ̀gá aláwọn náà gbé àwọn gógó ni. ah ah lọ ṣe o Kasali tọrọ ẹ bá fẹ́ nípọn jù máa ní kan organize education fún ẹ again n tí mò ń sọ ni pé Kazali o lè máa lọ́n tiẹ̀. but make sure kò lè má dada don't allow anyone to go out this time around. okay sir pardon my mistake. o le oga please don't allow this news. skills please start pẹ̀lú mi. kí ni ìdí tó fi gbé ọ̀kadà àwa la ṣe é níléeṣẹ́ yìí ni àbẹ̀lẹ̀dá ẹ̀ ń dààmú ẹ̀ kò tí kò tí ì yé mi mi ò lè gbígbẹ́ ń gbọ́. Eh? Mr. Pẹ̀lúmi I'm highly disappointed in you. And ah, what are you saying? Àṣé ọmọ gbogbo ọba tẹ̀sán tó wá jẹ́ kí wọn náà tó máa sọ orú yẹn sí mi ni. A nuisance ìrarò tó ń sọ̀rọ̀ yẹ rẹ̀ gbàgbọ́ ọkọ tó ń wí. Ọ̀gá ìjọ tó Ọlọ́run ẹ mọ̀ mí. Mo ti wà mí náà kì í ṣọ̀rọ̀ oṣù kan àbọ̀ ìjọ tó Ọlọ́run mi ò lè jọ́kadà gbé. Ìwọ kan ló gbé. Ìgbà tí ó ti ń ṣe ọ̀rọ̀ gbé, ó lè jẹ́ mi àbí Kàsálí àbí kan ló gbé. Ẹ ṣe máa lọ sí reception bá ní kí mr olórin rí ẹ̀bọ̀ tán wà leave just go and wait for me at the reception you should be expecting your message from her. ah ọ̀gá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ gbà mí gbọ́ bẹ́ẹ̀ ni nígbà nǹkan mi wà ń bẹ lọ́rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ fọkàdà ṣe nínú tó wà ní ayé mi. go to the reception what i'm saying for báwo lè ṣe máa sọ fún gbogbo ọ̀kadà tẹ̀lé máa gbàgbọ́ ọ̀gá. excuse me go to the reception and expect your message go there. gbogbo ètò ìṣe yẹn tó ń láàgùn tó ń ṣe yẹn ó fi hàn ó lè ó lè ìwà ó lè ní torí bó ṣe bó ṣe òòrí bó ṣe àtàkì Kasali. go and prepare his letter and bring it to me. màá sáyẹn ẹ̀gbọ́n yìí lọ́wọ́ ọkùnrin ṣẹ́yẹ fún un. I'll do that. Pẹ̀lúmi Pẹ̀lúmi ó dẹ̀ má kó bá mi kí ló dé ṣó fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni ẹ̀kún ṣáá lójoojúmọ́ ṣó lọ síbi kan wọ́n sọ fún ẹ pé ọjọ́ ọ̀sán wa ò ní dá ni àbí wọ́n ní ọjọ́ alẹ́ wa ò ní rọrùn ẹ ó dẹ̀ tí kẹ̀yìn sí èmi tí mo jóbìnrin gan tó yẹ kí n máa ronú àbí kí ni mi ò ṣe mọ́ mo kẹ́rù mi mò ń lọ mi ò sọ bẹ́ẹ̀ ìwọ ló wá jókòó tó ń ronú èmi ní ìgbàgbọ́ tó sọ́lìdì pé ó ṣì máa dà jọ̀ọ́ pẹ̀lú mi ó ti tó o. mo ti gbẹ̀wọ́ náà sàn sínú rẹ̀ tí o mọ̀ pọ̀sán wa gan àti kọjá ẹ̀ báyà lẹ́la mú lọ ṣọ̀sán gan dà. mo mọ̀ pé ó máa dà jọ nítorí ọlọ́run má jẹ́ ká sunkún para wa dìgbà táyọ̀ wa máa fi dé táyọ̀ wa bá wa dé àní ní good health láti fi lò jọ̀ọ́ ibi iṣẹ́ tó ní kò wá nǹkan. wọ́n ti pè mí padà pé kí n má bọ̀dá àti wá mọ̀. Ah, ah. ìyẹn màgbà mi kẹ́ àbí kí ni gbogbo eléyìí báyìí torí o tí mo sọ gbogbo ẹ. kí ni gbogbo eléyìí báyìí yẹ. ohun tí mo sọ ọgbọ nìyẹn gbogbo ẹ kàn sún mi sójú kan nítorí ọlọ́run ah! tí mo sọ nìyẹn àbí ohun tí mo sọ nìyẹn ọlọ́run. ayé mi ayé mi ó ti tó ó ti tó mo sọ nìyẹn ah! ọlọ́run láì ṣe gbogbo ẹ kò ṣe ìyá bí nǹkan kan. Ah! ó láyé mi o ó láyé mi ó ga ọ. báwọn bí olórí gbé yan rí báyà yan mọ́ ire ìṣòro èyí pọ̀ ohun èyí lè kú bàbá mi táyé mi ṣe o ọba táyé ṣe wá bá mi táyé mi rọ ọba táyé rọ ẹlẹ́dá mi gbọ̀rọ̀ mi o gbọ̀rọ̀ mi o báwo èèyàn lórí gbéyàn rí báyà yàn mọ́ ire ìṣòro èyí pọ̀ ohun èyí lè kú. àbúrò má bí àbúrò mi wo ṣóòbìnú pé mo pẹ́ ọmọ tó dà sí mi bó ṣe ń gbé wálé mi náà mo ń gbé kó wọ́n ni bó ṣe àtàkì kù wọ́n dìfẹ́ ìgbà. ẹ ẹ ẹ wò ó dára rè é ẹ jẹ́ kí mi bá yín sòótọ́ wọn ṣẹ́rí tí wọ́n ṣe ń gbọ́ fún ìtẹ́ náà ń ta padà yẹn oh. ẹ máa ṣọ́ra o hmm. kẹ́ máa protect ara gidi protection yín ló máa ta o honestly protection ló máa ta. mo ti gbọ́ sórí kí tiẹ̀ tó gbọ̀ngàn ọ̀tá ti rẹwà síbi iṣẹ́ bí láàrin pẹ̀lú mi. láàrin. láàrin. nílẹ̀. láàrin. <laughs> ó máa tòótọ́ mẹ́ta. ó lágbára o. kí ló wá ṣe léra ìṣẹ́lẹ̀ ló ń gbé ni. èmi ò máa gbé rẹ̀ yìí rádaràda kan tí mò ń bá kiri lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ló tún gbé mi débi ọmọ bí dájú kò sí bí in fact omi tí agbára mi ká gan ni mo rà síwájú yẹn o lè sọ pé iṣẹ́ kan báyìí ni mò ń ṣe pàtó báyìí fáàmì ò tiẹ̀ ṣiṣẹ́ kankan ó ní kí n sọ. So ò sí fún mi rárá o gbogbo ẹ bà mí gan-an ni gbogbo ayé mi kàn dọ̀ láti irun orí dé ìkànnà ẹsẹ̀ ni o. o mi nẹ. seriously mi ì lè parọ́ mọ́ra mi. Hmm, ah, ọ̀rẹ́ ìwọ náà ìwọ náà ò jẹ́ bẹ́ẹ̀ ń bàtà wà skul náà. ìwà lace gbogbo oúnjẹ tó bá bí wa náà làjọ ń jẹ ó ní báyé ń ṣe um, sórí contractor ni mi máa ń gbàṣẹ tó bá fẹ́ kọ́lé tó fẹ́ kọ́ shops tó fẹ́ complex bí wọ́n fẹ́ construct road èmi ni máa ń gbà lọ́wọ́ wọn but àbúrò mi tó jókòó yìí architect ni òun ni máa ń kó gbogbo ẹ̀ fún. <laughs> ìyẹn òun. so <laughs> ah, ah, so nǹkan tẹ́mi wá ń rò ó sùn. ara tó sọ nìyẹn o wọ́n ní ńlá kọ́ lè yàn ńlá o. ṣé èèyàn máa rírú ẹ̀ báyìí máa lóun ní gbogbo ayé wà lọ́wọ́ ẹ̀ òun yóò <laughs> ga o. tó bá ní mind bóyá gbogbo iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ní mind kò join ẹ̀ at least nǹkan kan ṣáà máa wọlé lóṣooṣù. Ah! èmi dádì popsi ẹ má má ẹ dádì mi wò <laughs> kí yín ni wọ́n lẹ́yìn láyé wà lọ́wọ́ ẹ ẹjọ torí ọlọ́ọ̀ ṣàánú ẹ fún àṣẹ o. ẹjọ tó lọ ẹrí ti ní ọ. ẹjọ gbẹ́mi lákẹ́jáde kí fi ń ṣe ah, ẹ mọ̀ mi ẹ wo ẹ wo ẹ ní sùúrù bọ̀dá ẹ ní sùúrù bọ̀dá ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ fẹ́ náà mọ̀ mi àbí ṣé ẹ ti ń bá wáyìn wọ́n máa kasikọ́ọ̀sì lójú ni ṣé fẹ́ẹ́ náà mi ni. àwòwò ah, ah, àbúrò jọjọ Ọlọ́run jọ mi ò rí ẹ rí o mi ò rí ẹ rí o bẹ́tà kó wò mí dáadáa látòkè délẹ̀ èmi àti òfojú kọ́ra rí mi ò rò kémi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. ẹ mọ mi ẹ wò ẹ wò ẹ wò ẹ jẹ́ kí n sọ fún ẹ wò ẹ wò ẹ wò ẹ má dàgbà sí wọn lóhun ṣé rí oríire tó ti dé bá wa kò ní dorí burúkú ṣé rí kòlóbó òróró wa tó yín ti ń sun kò ní gbẹ o olórí burúkú ni bàdá tẹ dọ́tì yìí o tẹ bá jẹ́ kí wọ́n jó ìníwọ́ lásán gbogbo ẹ̀ má dàrú ni. Ah, ah, mo ti mọ ọgbọ́n tẹ máa ń lò so tọ́wọ́n yẹn bá ti rí yín wọ́n máa láìkì yín àbí tó bá ti wá tán ẹ̀ wá kó ìlọ́ọ̀kì tí bad luck tẹ́ni ẹ̀ wá kó ràn wọ́n èmi ò lè gbà ah, mi ò lè bá ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kí n purọ́ fún mi ò lè bá ṣe anything nada ẹ fẹ́ náà mọ̀ mi ṣé ẹ̀yin kọ́ ló ń kó ọ̀kadà mẹ́rin sí nkẹ́ pé kẹ́ máa mọ́nítọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ ń sọ wípé ọ̀kadà yẹn kò jọ pọ́n fèsì ra wọn kò jọ pọ́n gbègbè ra wọn kọjá gbogbo ẹ̀ ẹ̀ lè ẹ̀ lè sọ nǹkan tó ṣe wọn wọ́n ti bàjẹ́. ọ̀rẹ́ àníṣorí burúkú mi ò mọ̀ rí mo ò rí rí láyé mi èmi bó ṣe wò mí mi ò bọ kẹ̀kẹ́ gùn dípò tí màá lẹ́bùn láti wa ọ̀kadà mọ́tò nìkan ṣo ni mo lè wa mo máa sá fọ́kadà ni nítorí kíkọ ẹsẹ̀ náà dẹ̀ ni mi ò mọ̀ rí. ojú possible. ẹ má bẹ̀ mí à àdìgbà bẹ̀ mí ẹ mi lè bá ṣiṣẹ́ ni mi ò lè jẹ́ kó wá kórí burúkú tiwọn kó kọ́kàn wá torí tó bá délẹ̀ tán ó máa kàn mí. tàbá ṣe tọ́ka bá mi mọ́tò. ìkọ̀ tó ń ṣe mí ni pé ìgbà tí mo ti mọ ọmọ yẹn ọwọ́ mi ló dàgbà sí láti kékeré ṣòro ohun tó wà lọ́wọ́ ẹ̀ is over thirty million naira so ọ̀rọ̀ yẹn ń kọ mí lóminú. kò ń parọ́ yẹn túmọ̀ sí wípé nǹkan tó ń sọ o gbàgbọ́ pé lóòótọ́ lóòótọ́ wọ́n kọ́ fún mi ọ̀kadà bàjẹ́ àbí báwo kò yé mi báyìí. Ah, ah, ah, oh, láàrin láàrin ó mọ ó mọ wàhálà wọn ṣe mí. kò sẹ́ni tó ń ṣe ẹnìkan kan máa máa ṣe bí ọmọ kékeré jàre ó mọ tó máa ṣẹlẹ̀ in the next two weeks màá travel padà màá dẹ̀ ló bí six months tí wọ́n máa fi dé màá kó àwọn kankan wọlé ṣebí màá ṣe báyìí náà lẹ́yìn area yìí. wọ́n lọ. wáá you are a man farabalẹ̀. ṣé nígbà tí mo sọ fún yẹn náà ni ká ṣe jọ̀jọ̀ lọ ṣé wàá bóyá bóyá lọ yẹn mi láì bóyá bínú lọ yẹn jẹ́ kí n sì lọ bá ní mọ́tò ṣùgbọ́n. ṣùgbọ́n fífẹ́ bá ṣe wà very important. láre. máa rẹ ẹsẹ̀. láre. ọ̀rá pọ̀ jù ọ̀pọ̀ bó ṣe ń wa àwọn mọ́tò yìí náà tó kò sì sẹ́kù lówó rí àmúgbàtò àdọ́jọjọ́ kan bọ́lá sì ti aláàánú kọ́ dìde sí nìyẹn tó ra mọ́tò brown new car brown new car kan fún pé kó máa fi ṣe àgbà wa níjọ́ tí ẹ̀gbọ́n mi gbé mọ́tò yìí jáde gbára ìjọ́ yẹn ni mọ́tò yẹn knock yes tó lè wojú díẹ̀ tì tí ó dẹ̀ ṣiṣẹ́ mọ́. ẹ̀gbọ́n mi tún rí èèyàn kan tó tún wọn lọ́wọ́ ẹ̀gẹ́ ni wọ́n tún ra mọ́tò mi fún un ó kọ̀ jẹ́ pé ìyẹn ò tuntun jù bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ bàjẹ́ jù a lè pè ní tòkunbọ̀. ẹ̀gbọ́n mi lo mọ́tò yìí fún ten days bí ọmọ ọdún márùn ó sì wọnú mọ́tò yẹn lọ nìyẹn àti kó gbogbo lọ ó sì lọ jáwọ́ ògiri yẹn pa kí gbogbo mọ́tò yìí ṣe kíni ó sì rún ogo ogo nìyẹn tí ò dẹ̀ sí tó wọn àrí sáyẹn débi tá a máa rí bọ́dì ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run kan ló wá yà mí lẹ́nu jù ǹjẹ́ o mọ̀ pé ọmọ tó fi mọ́tò ìgbà ògiri nǹkan kan ò ṣe yes èyí ló fi dá mi lójú pé tí ẹ̀dá ò bá tí ì débi tó ń lọ kò gbọ́dọ̀ dúró asáré inú ìkan sí mi tí ò bá ní nǹkan nǹkan gbọ́dọ̀ máa lé mi pẹ̀lú mi mo fẹ́ kó jẹ́ ká padà sọ́dọ̀ alàgbà yìí ká lọ bá padà. mi ò lè padà bí ọdún mi lè padà sí mi ṣe bí náà ló sọ fún mi pé kí n ra mo ní kí n fọ ọkàn mọ́lẹ̀ kí n jẹ kan kí n fi kan wẹ̀ gbogbo ẹ̀ ni mo ṣe ṣé báfítà tí mo ṣe tán náà tó ní ìṣòro kankan ò ní kojú mi mọ́ ṣé bí ìgbà yẹn náà tó lọ ń doni pé wọ́n lọ ń dùnrún mọ́ mi èmi tí mi mọ ọ̀kadà start tí wọ́n ní pé mo jí ọ̀kadà gbé kátó yìí má jẹ ló lọ pẹ̀lú mi má jẹ́ ká máa sọ̀rọ̀ bí Elédùmarè Ọlọ́run ló làbá òun ló làṣẹ òun ló mọ mo lè dé mo lè pa pẹ̀lú mi ṣé agídí tó máa máa ṣe mi ṣé wọn àbí tó bá tẹ̀ gbogbo nǹkan kọ́ bọ́ fi ti ẹ̀gbọ́n mi tí mo ṣàlàyé fún ẹ mo gbọ́ lòun ẹ̀ náà. ìgbà tí ẹ̀gbọ́n ẹ wà nínú ìṣòro ò ní wọ́n sọ fún ẹ̀hún ló mọ̀ ohun tí ẹ̀gbọ́n ẹ ṣe tó fi kúrò nínú ìṣòro tó fi sọ ìwọ́dà bó ṣe dà yìí táwa ń ẹ gẹ́gẹ́ bí ọlọ́lá jù wá lọ kò sọ fún ẹ tó fi mu tí ò fi sọ fún ẹ mo rò pé yẹn gangan ló yẹ kí mi fún ara mi kí n fi lórí ara mi. anyway. Pẹ̀lú pẹ̀lú mo mọ̀ pé bó fẹ́ bó kọ̀ tèmi ló máa gbọ́ torí mi ní fi ẹ́lẹ̀ lọ́rùn. orí gbogbo ẹni tó bá ní kí wọ́n mọ́ kọjá orí ìjòkó ni wọ́n wà <laughs> ó ti lọ ó dé. Hmm. àmọ́ ó wálé tutù tó ṣe. ẹyẹlé funfun ẹbọ ni ẹran funfun báláwo ẹbọ ni ṣé ọ̀ ń dé ọlọ́rọ́gbó ọlọ́bì ọláwo dúdú ọ wàá wá ẹyin òróró ẹyin ẹyin ìbílẹ̀ ńlẹ́ o ìfọ̀ gbé o ìfọ̀ gbé o ẹyin òróró pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jókòó jókòó ẹ̀ńlẹ́ o ìfọ̀ gbé o ẹyin òróró mẹ́ta tí mo bá ti parí ètùtù hmm. ẹ̀yin òróró ń lọ́mù ọ wàá wá ìkóríta mẹ́ta. Hmm. arákùnrin hmm, kí ló ṣe yín tí kí ni fi ṣe ah, bẹ́ẹ̀ ṣe wọlé tẹ jókòó lẹ́ ṣe kí ló ṣẹlẹ̀. ẹ kí wàá nísìnyí pẹ̀lú tèmi ṣe ìṣòro tẹ bá wá bí ó jẹ́ tèmi ni ó papọ̀ mọ́ra wọn ní ẹ̀ẹ́dẹ̀ dojú kọ̀ǹkan tẹ̀ ìwá ṣe ń bí ẹ lè dojú kọ̀ǹkan tẹ̀ wá ṣe ń bí. ẹ ṣe sán. ẹ má bínú sá. ọ wàá wá ìkóríta mẹ́ta ọmú ẹyin bọ́ ọ bá débẹ̀ ọ bójú wojú ọ̀run mọ̀nà ọ hmm. wàá mú ẹyin òróró kan ọ fọmọ́lẹ̀ ìkàwù. Ah! Ah! arákùnrin kí ló dé èwo ni gbàgbó ṣé bẹ́ẹ̀ mi ni wọ́n ń ka nǹkan fún ìgbà tó ń ṣe iná ń ka nǹkan fún kí ló dé. jọ̀jọ̀ kí ló kọ́ ẹ pẹ̀lú àhò tí mò ń ṣe ṣọ̀kan ò embarrass mi ni ṣá ṣọmọ o wá síbí ìsìn wọ́n ń kà kọ́kọ́ fún ẹ o dojú kọ̀ọ̀kan tó ń kà òun dá sí tèmi àhò àhò kí ni ìṣòro tó rí gangan náà. ẹ má bínú jáde ẹ jọ torí ọlọ ẹ wò ẹ má bínú sà ẹ má jẹ́ kó dàbí àfojúdi rárá ṣé mo wípé regular customer lèmi lọ́dọ̀ yín ẹ jọ torí Ọlọ́run tẹ́ bá fẹ́ máa ka àwọn nǹkan ìtùtù fún mi ń jọ mí ẹ jọ torí Ọlọ́run mi ò kọ́ yín ṣe yín sà o àwọn àlejò tó bá ń dé any customer mi tó bá tún ti dé ẹ jẹ́ kó máa jókòó síta ẹ jẹ́ kó máa jókòó síta náà tọ́ńbà ìtàn lọ́rọ́ lé ayé náà ṣé bẹ́ẹ̀ mi ló kàn mo rò kó rí ẹ dẹ́rù mo rò kó ya wèrè kémi lọ jókòó sínú oòrùn ta kó máa àtẹ́ǹdì sí wọnú ilé bàbá ọmọ tó ń ṣe òbúwọ̀ ló máa kọ́ wọn ṣe wọn o kọ́ ṣọ́ọ̀dì títa ta máa jókòó sí turn by turn kan go by go ni. ẹ ẹ wo ẹjọ torí Ọlọ́run ẹjọ dáàdì ṣẹrí hmm, eh, ọ̀gbẹ́ni yìí kò jẹ́ kí n concentrate sí gbogbo nǹkan tẹ́ ń kà ẹjọ torí Ọlọ́run ọba nínú gbogbo àwọn nǹkan ètùtù tẹ́ kàálẹ̀ fún mi nǹkan kan ṣo ni mo rántí ń bẹ̀ o ẹyin àparò dẹ ni. olódò ni ẹyin òróró náà pè tó ń pè lẹ́yìn ìbílẹ̀ ẹyin òróró mi ì mọ tẹ́yìn òróró fi papọ̀ mẹ́yìn àparò wàá rí ìwọ́ lọ́ṣọ́gun lò. ṣẹṣẹ gbọ́ ẹ̀yin ìbílẹ̀ ṣe rí wípé ẹ̀ṣẹ̀ máa tún ifákì fún mi ni ẹ̀ṣẹ̀ máa tún fákì ni ẹ̀ṣẹ̀ wàá tún nǹkan ètùtù ẹ̀ṣẹ̀ wàá tún kà fún mi ṣẹ gbọ́ ẹjọ́ torí Ọlọ́run. tẹ bá ṣe tán pẹ̀lú wọn ẹ̀yin ìbílẹ̀ ẹ pẹ̀lẹ́ wọn. náírà ló ṣe. arákùnrin àyọjú ọ̀rẹ́ pọ̀. Ah, ah. bàbá ẹ má bínú sí mi mi ò dá sọ̀rọ̀ ẹ̀ mi ò dá sọ̀rọ̀ ẹ̀ ó jókòó síbẹ̀ yẹn wọ́n bá ẹ sọ̀rọ̀ èmi dẹ̀ jókòó tèmi jẹ́jẹ́ ìṣòro tí mo bá débi ló ń ṣe mí tí mo fi ń ṣe hùn hùn hùn o dẹ̀ sọ pé wọ́n ni mo ń bá wí ṣé nígbà tí mi ò mọ̀ ẹ́ rí kí ni tèmi pẹ̀lú tiẹ̀. ẹ wo ìṣòro yẹn pọ̀ gan wọ́n dẹ̀ júwe yín fún mi ni mo ṣe débi kò sí kókó tí mo ṣe wá síbi ju pé mo fẹ́ ṣí ipò padà lọ mo fẹ́ ní owó gidi ni gbogbo ọ̀nà tẹ bá mọ̀ tí èèyàn fi lè ṣoògùn owó ni kẹ́ ẹ sọ fún mi mo fẹ́ ṣoògùn owó gangan ni ẹ̀jẹ̀ jọ tó ọlọ́mọ mọ̀ pé oògùn owó náà lòun náà máa fi wá ṣe tó fi jókòó síbẹ̀ yẹn gbogbo ètùtù sẹ́ka fún ẹ má kàfé mi o ẹ̀jọ̀ tó ọlọ́run kò dìgbà tá a bá yẹ fáwò fún ọgbọ́n pàápàá àyọjú náà wà lára ìṣòro gan-an tó ní. ẹ má ṣe pé fún mi bàbá bó ṣe ń ká mi lára ni ẹ jọ. Mm, ọ yẹ fáwò nù ọmọ wa. Mm. ilé awo ni ẹni àmọ́ ìtì. ṣé máa gbóhùn padà ni. ọmọ o Ọ̀rúnmìlà ó fẹ́ bá onígbólóhùn gbà gbà. kọ́ ọ sọ ohun tó o bá fẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú rẹ̀ bọ́ ọ bá ti sọ tán ọ fi lórí ọ fi lọ àyà. ayé mi mo fẹ́ dolówó gọ́gọ́ ni mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá ni o. kó lẹ́rẹ̀ o Ọ̀rúnmìlà ó kọ̀ rẹ́. pẹ̀lú mi lórúkọ mi. pẹ̀lú mi ọ̀nlọ́bẹ̀ nígbólóhùn o kó o wò ó kógún torí bá a bá fẹ́ mọ lójú aríran iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tàn ọlọ́kan lòsì àárín ọpọ́n àlédè ọrùn ìwọ láwo èmi lọ́gbẹ̀rì wọ́n bá ti jẹ́ ni owí. ọ̀wọ́n rìn ìwòrì. Hmm. Akun ifá ní kí n kí ọ ọ ṣoríire ó hmm. rí ọ̀nà tí ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní síwájú eré ṣàṣà ṣẹ̀gbọ́n ìrìn adé afọwọ́rin ọmọ aṣẹ́gi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣòwò adé afúnworì ọmọ alàpùlà ṣọ̀rọ̀ omi ọ̀rọ̀ rẹ ọ́ ta kókó díẹ̀ bàbá ìjọ tó ọlọ́run kí n tó débi ni mo ti mọ̀ pé ọ̀rọ̀ ayé mi ta kókó ẹ jọ gbogbo ọ̀rọ̀ tẹ bá mọ̀ láti bá mi fi tú kókó ayé mi náà ni ohun tí mo fẹ́ dà láyé mi gan ni mo sọ fún yín yẹn ẹ jọ torí ọlọ́run. ọ̀dà ṣé ohun tá a ṣe lè ṣe sí ọ̀rọ̀ rẹ̀ wà. omi arákùnrin ó fún mi lónìí ọ̀la di ọ̀túnla. ọ̀túnla ah. ṣáyé mi ò ti ní bàjẹ́ kó tó dọ̀la báyọ̀ lọ. ṣe bí ẹ ti ṣetán pẹ̀lú wọn. dọ́kọ̀ kọ́ ẹ kó kọ́ ẹ la jáde jáde jáde wọ́n ti ṣetán lọ́kọ́ fánlẹ̀ ni ọ̀gbẹ́ni wo farabalẹ̀ o ṣé mo mọ̀ ẹ́ rí ni ṣé mo mọ̀ ọ́ náà rí ni ṣé mo mọ̀ ọ́ náà rí ni àbẹ́rẹ́ àbẹ́rẹ́ ìbàdí ṣé ṣé mo mọ̀ ọ́ náà rí ni ah, òfin òfin máa ń jáde kó mi ni. Ah ọlọ́wọ́ abẹ́rẹ́ tó sùn. nígbà tó mọ̀ kí mi ò ní pèrèrè kankan láyè kí ló dé tó jẹ́ kí n wá nígbà tó mọ̀ pé kò sí kankan tí màá tọwọ́ lé kò sí ohun tí màá dá ọwọ́ lé tó máa yọrí sí eré kí ló tó dá mi. kò sí ibi tí mo gbọ́wọ́ sí tí mo rí kò sí ibi tí mo nọsẹ̀ sí tí eré wá láti bẹ̀ẹ́ ìyà ẹ pọ̀ jù ọ lọ pọ̀ jù fún mi. pẹ̀lú arákùnrin. ṣé kò sí. gbogbo èrò ọkàn rẹ pátápátá ni ó yé mi gbogbo èròǹgbà rẹ ni mo gbọ́ pẹ̀lẹ́ ohun tó lè yanjú ìṣòro rẹ òun ni mo gbé lọ́wọ́ yìí. yanjú síṣòro ayé mi kí lélẹ́yìí. àgbọn. bẹ́ẹ̀ni àgbọn mẹ́ta ṣó o wá rí àgbọn mẹ́ta yìí ló lè yanjú ìṣòro ilé ayé ẹ nítorí ọ̀nà àrà lómi bá wọnú àgbọn. mo rò pé nǹkan ṣe yín ọlọ́run ẹ̀ lẹ́bi. nítorí èmi tí mo jókòó sí rubí yìí tí mo ronú ọ̀rọ̀ ayé mi tó fi láǹfààní àti wá bá mi ń bi olóṣè sọ gbélé tó sọ ṣé mo sọ fún ẹ pé mi ń pa mí ni kó tó ká ìgbọ̀n mẹ́ta jáde fún mi tí bá tiẹ̀ ń pa mí ṣàgbọ̀n mẹ́ta ni màá rún tí màá fi gbé tí títọ́ tọrọ ayé mi àfi lójú ni. kò rí bẹ́ẹ̀ o gbà tó o bá gbà bó o ṣe máa lò ayé ẹ má dẹ́jà o. gbé dójógógógógó gbẹnu kúrò dẹ́jà kọ́ dá lọ rin ni. arákùnrin àgbọn mẹ́ta àgbọn mẹ́ta orí mi má kọrin o ẹ̀dá mi má kọrin o ẹ̀dá mi má gbàbọ̀dì. pẹ̀lú mi ọ̀nà rẹ jìn wo ó ti rin ìrìn kan rí ó ti rin ìrìn kan tọjọ mọ bí àgbọn nǹkan nǹkan téèyàn kan ti sọ fún ọ rí. ẹ wo bàbá ẹ já fìyẹn lẹ o bẹ́ẹ̀ ṣe ti ń sọ́nà lọkàn mi ti ń lọ síbi kan bàbá kan pásítọ̀ kan mà ní ìgbà tí ṣòro dé mi òun tójú bọlé káàkiri ìgbà tí ṣòro dé iná ló dàbẹ̀ ní pé ọ̀bẹ̀rẹ̀ sí ní wo oríṣiríṣi ibi kọ̀ lọ sọ fún mi náà ló ní kí n lọ ra àgbọn mẹ́ta ó ní kí n fọkàn mọ́lẹ̀ kí n ṣàjẹ kan ó ṣàṣe gbogbo ẹ̀ rádaràda ṣá mo ṣe náà ọ̀pọ̀ pé mo ṣe náà ni mo tún wọdún ìṣòro mi. òótọ́ gidi olóhun tó sọ fún ọ àmọ́ gbogbo ohun tó ní kọ́ ọ ṣe ìwọ lọ ṣe bó ṣe ní kọ́ ọ ṣe torí pé àgbọn tó ra àbàmọ́ ti wà nù rẹ̀. Hmm. ọmọ ń kiri lọ múra gún lọ́wọ́ ẹ̀ ni. ọ̀ọ́dà kankan mọ̀ Ọ̀rúnmìlà bá a bá fẹ́ mọ lójú àríran àgbénú omi ríran tẹja ọyàwó. wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù abẹ́díàwó kíra àti afọkìra tó ti ń ṣòwò àṣetì Èdùmàrè máa wà àṣetì mọ́ o àṣẹwélé òde o ọmọ ọládèpinnu àṣẹwélé òde o ọmọ ọládèpinnu àṣẹwélé òde o ọmọ ọládèpinnu. wo bí wọ́n ṣe é pa gan ni o wọ́n náà ò ní rọ́wọ́ gbé wọ́n náà ò ní rẹ́sẹ̀ gbé kò síbikíbi tó oré wà tán máa rò kàn ẹ́ kó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí báyìí wọ́n gbè fúri ẹ̀ ni àmọ́ báyìí ó ṣàṣetì mọ́ torí àìrídìí òkun àìrídìí ọ̀sà ẹnìkan èrídìí ọmọ ní gẹ̀lẹ́gẹ́lẹ́ kò sẹ́ni tó mọ bómi ṣe wọnú àgbọn bí ò ṣe sẹ́ni tó mọ bómi ṣe wọnú àgbọn yẹn bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn ẹbí ẹ pátá àtọ̀rẹ́ àti gbogbo àwọn tó ń ṣe yìí kò sẹ́ni tó máa mọ bóyá máa làlùyọ bí wọn ṣe mọ bó ṣe máa lu àlùyọ wọn lè ráyè wọnú ayé ẹ mọ àmọ́ ètùtù ò tí gbà. kí ló dé orí ẹlẹ́dàá orí ẹni ní gbé ni orí nìkan ló tó aláàsàn bárokún orí ẹni ní igbe ni o ó wà abẹ ẹlẹ́dẹ̀ ṣé ọlọ́jọ́ tó ń wo lòkè yìí kó tó bora a gbọ́dọ̀ rí èèyàn tí ó wà kó àgbọ̀n yìí a gbọ́dọ̀ rí èèyàn tó wà kó torí bí ibi yẹn ṣe pọ̀ tó àfi ká fi ṣe àpínlé fáwọn èèyàn a gbọ́dọ̀ àwọn tó wà kó ní báyìí ó gbéra ó wà yípo yípo yípo yípo gbéra gbéra gbéra gbéra gbéra kó wá yípo báyìí wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù lórí délé wẹ́ẹ̀kú dànù ó dà báwọn ó dà báwọn ó yá tètè gbéra wẹ́kú dànù o wẹ́ẹ̀kú dànù wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù. só. báyìí ló ṣe bó bá gé ó ní iye tó jẹ ó tún yọ ọsàn yìí náà ó tún ní iye tó jẹ owó ni a kàmá ìtì ìwàásù ètí ń bẹnu ọ̀rà <laughs> ọbẹ̀ sọ owó dé. <laughs> ọ̀rọ̀ dúdúró kọ́ lélẹ́yìí. bẹ̀rẹ̀ sí ní gé nísìn bó o bá ti gé tán kó o fi sínú ọ̀rá àgbọn yìí náà kíkiri ni o gbogbo ẹ̀ pátápátá ló kiri tó sì tà tí ò ní kẹ́yẹ kọ́. Ah, gbogbo eléyìí. pátá pata ibi mélòó yẹn fẹ́ kiri dé téèyàn máa fi tẹ́lẹ̀ ìtọ́. bó o bá wà ṣe bó o ti ṣe yìí ẹnu rẹ ò gbọdọ̀ kankan ọ ọ ọ̀ọ́ bẹ́ẹ̀dùn nǹkan tó wà bó bá jẹ tó bó bá ẹyin àgbọn hundred naira ọgọ́rùn-ún iye tó mo ní òsè nǹkan sì tún wò mí. gbé kó wá gbé kó kiri lọ olóríire. ẹ lè tó. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dada bẹ́ẹ̀. o kì í sodi ó ní mò ń gbé ẹ látàtàárọ̀ ọmọ alágbọ̀n ọmọ alágbọ̀n òun ló ń lọ lóò mi lóhùn ó dẹ̀ kì í sodi. ẹ wo ọkàn tèmi ò sí ń bẹ̀ ò ń kiri ọkàn ò sí nínú nǹkan tó ń ta báwo ló ṣe wáá fẹ́ ta àgbọ̀ngbà tọkàn ò sí ń bẹ̀ báwo ló fẹ́ gbọ́ bá ń pè ẹ́. ilé mu. wo bí mo fẹ́ ra àgbọn ni jàre àgbọn mẹ́ta. hundred naira lẹ́yọ̀kan but mo lè fún yín ní márùn four hundred ẹ. mi need àgbọn márùn mẹ́ta ni mo need ṣé ẹyọ kọ̀ọ̀kan nu mẹ́ta yẹn kò gba fifty fifty naira. kò gba fifty naira o ah, kò gba. kí ni ọjà ni mò ń lọ tẹ́lẹ̀ tí mo fi pàdé ẹ lọ́nà o dẹ̀ tún kanra báyìí báwo ló ṣe máa tà. ó lè fẹ́ ta gbà ó ní mẹ́ta mo need. ẹ jẹ́ rí nǹkan tẹ kó o. onírànù o jẹ́ lọ wábì kan jókòó sí bóyá òrùn tó ń ràn yín ló ń afẹ́ tiẹ̀ tó gbọ́ nǹkan tó ń sọ lọ́wọ́ abijókòó sí. ilé mọ̀ ìwọ́fà lẹ́nu èmi ìwọ́fà lẹ́nu o gálẹ̀ o tún kiri o tún gbọ́ tó bá gbé ẹ̀ báwo ló ṣe máa wá tààrà. wọ́n àmọ́ èjì ẹ̀ tíwájú ẹ̀ ti tó ìbáyìí. ah wọ́n láìlọ́ọ̀ ha Ye ye ye ye ye ye wọ́n fi ṣe tuntun ṣé o wá rí gbogbo ohun tí wọ́n ní kó o ṣe yìí ọlọ́tún ṣe o ọ wàá lọ ra àgbọn mẹ́ta àgbọn tó o máa rà ọ gbọ́dọ̀ yọ owó rẹ̀ iyekíye tí wọ́n bá pè é ńlọ rà ọmọ kò bọ̀ abá mi tọ́ ọ bá dé tí mo ṣètùtù sí tán èyí tí wọ́n ní kọ́ ọ fọ́ kọ́ ọ jẹ ọ jẹ èyí tí wọ́n ní kọ́ ọ fi wẹ̀ ọ fi wẹ̀ tí wá rí ọ̀kan tó kù ọ mu òun ló ń mú lọ sórí àpáta ọ̀fọ̀ mọ́ àpáta gbàù nítorí pé ààbọ̀ ìṣòro ń bẹ lọ́dọ̀ ẹni tó kó àgbọn tí wọ́n fi ṣe tutù ààbọ̀ ìṣòro ń bẹ lọ́dọ̀ tiẹ̀ torí pé kò jẹ́ ìwọ jẹ́ tọ̀dọ̀ ẹ ń la ààbọ̀ ìṣòro ṣe wà lọ́dọ̀ tiẹ̀ tí ń pò yìí ṣọ́ wá rí ààbọ̀ ìṣòro tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tí o bá tètè ṣeun tí mo ní kọ́ ṣe yìí tẹ́ni ọ̀hún bá fi kú lọ́la a jẹ́ pé bó ti máa bá tiẹ̀ yìí nù. ah bàbá ẹjọ́ tó Ọlọ́run máa lọ́ra wá àgbọn máa lọ rà wá níṣẹ́jú àyà ẹ̀jọ̀ ọlọ́run wọ́n mọ orí sí rẹ̀ ọ̀ká ẹ̀. Hello, Susan báwo. Bẹ̀rẹ̀ jàre. Èló ni àwọn àgbọn yìí? Two hundred naira ni sir. Lẹ́yọ kọ̀ọ̀kan. Two two hundred naira ni sir. Ẹ try láti gbọ́ nǹkan tí mò ń rí. Anyway, mo fẹ́ ra mẹ́ta. Okay sir. tó bá jẹ́ condition tó fún yàn àgbọn tó ń tà lọ́ndẹ́ dọ́dẹ́ náírà. àgbọn tí wọ́n ní sà ó ti wọ́n gan. èmi ò tiẹ̀ bẹ́ wí o mi ò gbọ́ pé gbọ́n tí mo wí change mi dà change dà. ẹnikẹ́ni tá a bí nínú obìnrin eléyìí tó fi àṣemáṣe tiẹ̀ tó fi kó bá ayé tèmi táyé mi fi rí báyìí ibikíbi tí ó bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ìkí ó máa gbọ́ tí n bá ti ń fọ́ àgbọn ìmọ́lẹ̀ ibi tó wà nínú ayé tèmi kó lọ bá ààbọ̀ ìṣòro tó wà láyé tèmi kó lọ bá odindi tó wà láyé tiẹ̀ kí ayé mi gba ìtúsílẹ̀ kí n ní ìrọ̀rùn kí n ní ìdẹ̀rùn ogun à ń bọ́ sínú ìṣòro kan à ń wọnú mi à ń bọ́ sí ìṣòro kan à ń wọnú mi à ń bọ́ sí ìṣòro kan à ń wọnú mi kó dópin nínú ayé mi àfi tí omi ò bá gba ara ẹ̀ kọjá lókù ó ní ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní òfin ní di àṣẹ tí n bá ti fọ mọ́lẹ̀ kí ibi máa bá ayé ẹ̀ tí n bá ti fọ mọ́lẹ̀ kí ìdààmú máa bá ayé ẹ̀ tí n bá ti fọ mọ́lẹ̀ kí gbogbo ìṣòro tó wà nínú ayé mi kó di tiẹ̀ ní o. aládàá mi gbọ́. máa ń fa ni lákòóyá o ẹ bá ṣọ́ra rí owó ẹ fáráyé níwọ̀ jẹ ẹ bá ṣọ́ra ẹnìkan ò mọ ọlọ́run ń kọ́ ẹ bá ṣọ́ra àfìdúgbàbù fún bẹ́nìkan ò rí ẹ ẹ bá ṣọ́ra àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra. Èṣù ah! Èṣù ah! Ah! Michael ó ní irun rẹ̀ bàbá ẹ̀ mú arábìnrin ní aradá kristi ẹ̀ mú ní aradá gbogbo ẹ̀mí àjòjì tó wọnú ara ẹ̀ olúwa ẹ̀ mú kúrò olúwa ẹ̀ lé jáde bàbá ẹ̀ lé jáde. màmá ń fa ni lákòóyá o ẹ bá ṣọ́ra rí owó ẹ̀ ń farayé níwọ̀ jẹ ẹ bá ṣọ́ra ẹnìkan ò mọ ọlọ́run ń kọ́ ẹ bá ṣọ́ra àfìdúgbà bùn bẹ́nìkan ò rí ẹ ẹ bá ṣọ́ra àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra. àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra. orúkọ Jésù ní orúkọ màmá àmúmirí níwájú Ọlọ́run pé ẹ ti rin àwọn ìrìn àìmọ́kọ nínú ìjọ Ọlọ́run ní àyíká ìjọ Ọlọ́run ìbáwádàrà màmá tí ẹ bá bá yẹn jẹ́wọ́ kí ẹ jẹ́wọ́ gbogbo ìrìn àìmọ́ tí ẹ ti rìn ní àyíká nínú ìjọ Ọlọ́run kí ẹ jẹ́wọ́ kí ẹ lè kúrò nínú ìgbèkùn tí ẹ wà yìí á dára kí ẹ jẹ́wọ́ ẹgbẹ́ mi ẹ̀dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi tí mo ṣe rẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa èmi dúpẹ́ mo yìn ológo olúwa máa gbọpẹ́ mi olúwa máa gbàyẹn mi olú ogun tó bá mi délé ìjọsìn olúwa mú jòó bá mi délé ogun náà olúwa máa bá mi ṣe láṣẹwọlẹ̀ ìwọ ọlọ́run alágbára ogun tó wà ní ayé ọkọ mi olúwa bá mi ṣẹwọlẹ̀ ogun tó wà ní ayé olúwa máa ṣẹwọlẹ̀ olúwa mo dúpẹ́ torí o ti gbọ́ olúwa mo dúpẹ́ torí o ti gbà. ní ti orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hosanna hosanna hosanna. iye. màmá ìwà kúṣẹ́ bí ẹ rà mà ẹ kúṣẹ́ olúwa o. Ah, ọlọ́run mà kó àìbínú ó sì kàn kó títí títí títí wá. ọgbọ́n ah. tó yẹ kó lù ú ti ṣe látàárọ̀ gbọ́n tó gbà lájú àti títí títí tí àgbálẹ̀gbálẹ̀ alágùn làágùn irọ́ ni kò jáde ńbẹ̀ àgbọ̀n hàn nǹkan lọ́hùn hàn hàn hàn hàn á kí ló dé. nítorí ó sì ń. lẹ ṣe yìí kí lẹ ṣe yìí fún àmà kò sí ohun kan méjì o ojú kòkòrò ní tí ẹ ṣe yìí torí bí kò sígbà tí ẹ bá tún ilé ọlọ́run ṣe tán tí mi ò ní kọ́ bá gbọ́ pé ẹ gbà àwọn ọmọ ọ̀dọ́ náà tún kọ́ bá kú wọn á tún ta yín lọ rẹ̀ ẹ wá ṣe eléyìí tán ojú kòkòrò gbà ni o ẹyin náà ẹ tún wò ẹ fi ti àyíká ìjọ sílẹ̀ ẹ tún wọ́n fi tẹ́jú náà tún tilẹ̀ òfin orí kó kòkòkò ìtí ẹ ṣe sí ilé ọlọ́run kágbà yìí pé olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà ẹ wá wò tí ẹ lọ ṣe sí ìta yìí ẹ wò tí ojú kòkòrò yìí tó tún tì í lọ ṣe ní ìta eléyìí burú jáì màmá eléyìí pọ̀ jù ní báyìí ẹ ká gbé ohun àdúrà sókè fún màmá tó gbọ́mà ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí olúwa kó lè dáríjì wọ́n ní orúkọ jésù àmín ní agbára ìjẹ jésù olúwa ọlọ́run ọ̀gá ògo àtọ́bíjọba tó ọmọ tó pọ̀ ikú ni èrè ẹ̀ṣẹ̀ afagùnkẹ́ àpamọ́ ojú gbàgbé. agbára ọdún. ẹ máa wọ́n ṣe ẹ máa jáde mi. o máa jáde nígbà tí mo ti sọ fún ẹ pé mo bọ̀. ó yà máa bọ̀ Oh. ní padà jáde mọ́. àmín. ẹ̀kejì sórí gbogbo ogun ayé ogun ọ̀run àfàtó àmúbọ̀ọ́sẹ́ àìrínà àìrílò kò ní wọlé tó ẹ̀rùn. àmín. sọ wá ní gbogbo ohun tó fà fà fà tó wá já sí fún ẹ gbogbo nǹkan tó ti wọnú ilé ẹ wá kò ní padà jáde ilé kíkọ́ kò ní jáde mọ́tò rírà kò ní jáde gbogbo nǹkan tí èèyàn ń ṣe nílé ayé tó jẹ́ ohun rere kò ní jáde nínú ilé ẹ̀ mọ́. o ṣe ọ̀rẹ́ mi àmì. <laughs> ọ̀rẹ́ mi so ti wá rí báyìí so rántíjọ́ tí mo fi ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣàkàwé fún ẹ so ti wá rí báyìí ìpè ẹ̀yìn ní sùúrù lọ́lọ́run wa. kéèyàn bóníire yọ kí lè tẹ olúwa ẹ̀ náà lọ́wọ́ so ti wá rí pé ire ẹ ti dé báyìí bó dẹ̀ ṣe dé kò ní jáde mọ́ so wá rí i pé ó dáa kí ẹ máa ní sùúrù àwọn yorùbá ní ìbínú ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa ẹ̀yìn wa gbọ́ ipò tó wá wà yìí ipò ọ̀la ni owó ti ń bẹ́ẹ̀ gbé gbogbo ohun téèyàn ń fẹ́ nílé ayé yìí ó ti ń tó ẹ lọ́wọ́ báyìí mo wá fẹ́ kí wọn náà ṣe oore kan fún ọlọ́run ọba wá èèyàn gẹ́gẹ́ bí ẹnì kejì rẹ kí wọn náà fàmúra kó o pọn owó àtọ́lá tí ọlọ́run jogún fún ẹ kó pọ̀ díẹ̀ sí lára ká máa rí ẹni yìí gẹ́gẹ́ bí àwòrán ẹ pé áá ah, ah, pẹ̀lú mi ló ran ẹni yìí lọ́wọ́ ó mọ̀ kò yí sí o. a lè pa fẹ́ sí ọlọ́run ló fún mi ṣe ṣùgbọ́n mo gbàdúrà ọlọ́run pé gbogbo tábà ti dáwọ́lé ọlọ́run á jẹ́ kó yọ. ọ̀rẹ́ i'm so happy for you o ṣe lọ èmi ni mo sọ pé fún ẹ jù o ṣe jù o máa jọ ọlọ́pẹ́ yẹn lọ́jọ́ kú ni. àbúrò <laughs> tó gbà lẹ́tọ̀ọ́ sí o ṣe jù ọ̀rẹ́ mi ò lè sọ bóyá àfáà kí n pè ẹ́ ní àbí pásítọ̀ àmọ́ mo appreciate ẹ̀ gan seriously <laughs> ò ní rí ogun tó máa máa fi sọ pé kó o máa wá àgbọn mẹ́ta káàkiri. ìrètí tọ̀ mí wá o ìrètí tọ̀ mí wá o ayọ̀ ti tọ̀ mí wá o ìrètí tọ̀ mí wá o Èdùmàrè bọ́ṣọ ìyá mi dànù ire ti tọ́ mi wá o ó bọ́ṣọ òṣì dànù lára mi ire ti tọ́ mi wá o kò mọ̀ sógun tó lè tí ò lè dẹ̀rọ ire ti tọ́ mi wá o ogun rírí ogun àìrí ti ṣe ire ti tọ́ mi wá o ó mọ̀ ṣẹ́ dànù láyé mi ire ti tọ́ mi wá o ọpẹ́ ló yẹ mí o mo dúpẹ́ ire ti tọ́ mi wá o ayọ̀ ti tọ́ mi bọ̀ ire ti tọ́ ti tọ̀ mí wá o ire ti tọ̀ mí wá o ọ̀rọ̀ mi ti dẹ̀yìn bọ̀ wá kéré ire ti tọ̀ mí wá o bèèni lè kú kó kárọ́jú òye ire ti tọ̀ mí wá o ó pẹ́ bóyá o ayọ̀ ń bọ̀ lẹ́yìn ire ti tọ̀ mí wá o àdìrọ̀ kan kì í gbóná dalẹ̀ ire ti tọ̀ mí wá o lálá tó ròkè ó ń bọ̀ wálẹ̀ ire ti tọ̀ mí wá o ayọ̀ ti tọ̀ mí wá o ìrètí tọ̀ mí wá o ìrètí tọ̀ mí wá o.